الحمد لله صلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين اللهم علمنا علما نافعا وبارك لنا فيما علمتنا وزدنا علما السلام عليكم ورحمة الله وبركاته ní ìtẹ̀síwájú pẹ̀lú àlàyé tá à ń ṣe fúnra wa nípa tó yẹ kó jẹ́ àdìsọ́kàn wa àti ìgbàgbọ́ wa àwa tá à ń tẹ̀lé ti ànábẹ́ Muhammad sallallahu alaihi wasallam tá a jẹ́ mùsùlùmí nípa àwọn àròyìn ọlọ́run ọba tó fi ròyìn ara rẹ̀ ètò àgbọ́dọ̀ fẹsẹ̀ wọn rinlẹ̀ fọlọ́run ọba gẹ́gẹ́ bọ́lọ́run ọba ti ṣe fẹsẹ̀ wọn rinlẹ̀ fúnra rẹ̀ káàsì lé tó lé jìnnà jìnnà sí gẹ́gẹ́ bó ti ṣe lé jìnnà sí ọ̀dọ̀ ara rẹ̀ àti bá nàbì rẹ̀ sallallahu alaihi wasallam ti ṣe fi rinlẹ̀ fún àbí bó ti ṣe lé jìnnà sí. èyí tá à ń ṣe fúnra látinú tíra sheikhul islam ibn taymiyyah rahimahullahu ta'ala èyí tá à mọ̀ sí eh, àfàtúni wàkùhù àti ọ̀rọ̀ hàn bá wa tó ga fala tadribu lillahi al-amthal inna allaha ya'lamu wa antum la ta'lamun fala tadribu lillahi al-amthal ọlọ́run ní ẹ má ṣe fi ọlọ́run ọba wé àwọn kankan ẹ fi ọlọ́run ọba wé nǹkankan ẹ má àpèjúwe kankan fọlọ́run ẹ fi ọlọ́run ọba wé nǹkankan wallahu. ya inna Allaha ya'lamu ọlọ́run ọba ló wa antum la ta'lamun ṣùgbọ́n èèyàn ma ní nínú nǹkan tí kò tọ́ sóun ètí ọ̀yẹ́ kẹ́ ẹ fi lọ òun òun náà ní kẹ́ ẹ máa fòun wé nǹkan kan yàtọ̀ sí òun kẹ́ ẹ máa ṣe àfijọ́ òun pẹ̀lú nǹkan míì ẹ̀rí ká wa. òwe pọ̀ lẹ́nu wa àkàwé sì pọ̀ lẹ́nu ọmọ èèyàn àfijọ́ sì pọ̀ jọjọ́, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ lọ̀rọ̀ tá a máa bára wa sọ ètò ṣe pé kò ní yí ẹni tá a ń bá sọ̀rọ̀ àbó lè yé ká tún fẹ́ mú kí ọ̀rọ̀ náà yé ju bó ti ṣe yé lọ ọ̀nà tá a máa sábà gbà. láti mú kí ntàǹbáyàn sọ yé e tí ó bá yé e tẹ́lẹ̀ àbí kó lè bá a ní àlékún àgbọ́yé lórí ntàǹbá sọ òun náà ló wé àfiwé àti àfijọ. nísìnyí ìgbà tí wọ́n bá ní kéèyàn ṣe àpèjúwe àpèjúwe báwo lóyún ti ṣe dùn tó àwọn ẹni tẹ́ wọ́n á ròyìn oyin fún àwọn ò ròyìn rí wọn ò má rí ẹ̀yin náà tẹ́ wá rí rí tẹ́ má rí kò sí lọ́dọ̀ yín lásìkò náà. ẹ wá bomi díẹ̀ lu ṣúgà púpọ̀ ẹ wá bu díẹ̀ nínú omi ṣúgà púpọ̀ yìí ẹ wá tọ́ sí wọn lọ́wọ́ pé kí wọ́n pọn láwò pàtó wọn pọn láwọn ni ah eléyìí máa dùn pọ̀ kí leléyìí ẹ wá ní ah, à ọmọ leléyìí lẹ́gbẹ̀ẹ́ tàǹbà yín sọ ń parí pé ọmọ ni ṣúgà lẹ́gbẹ̀ẹ́ kí ni lẹ́gbẹ̀ẹ́ oyin eléyìí jẹ́ òwe àpèjúwe àfiwé àti àfijọ́ láti sún tó dènà mọ́ ọ lọ ẹ tẹ̀ ń bá sọ̀rọ̀ ọlọ́run ọba wa ń tiẹ̀ laysa kamithlihi shay'un kò sí nǹkan kan tó dà gẹ́gẹ́ bí rẹ̀. tí èèyàn bá lọ sí ìlú kan tó bá rí nǹkan tó yà lẹ́nu jọjọ ètò ìsìnkú kò sí irú rẹ̀ nílùú wọn tó wá bẹ̀rẹ̀ sí ní ròyìn lóríṣiríṣi tó bẹ̀rẹ̀ sí ròyìn lóríṣiríṣi tó bá di orí tí ò sí nílùú wọn yẹn bí kéèyàn lọ Mẹ́kà kọ́ wá rí i pé wọ́n ṣe títì sínú àpáta ṣé gbogbo wọn máa wá níta wọn wá sọ ńlé tẹnìkan sọrú ẹ̀ rí kàkà kọ́kọ́ tó má ṣe ájì èyí tó gbé lọ adìẹ mẹ́ka ni wọ́n máa wo bó ṣe ga tó wọ́n sọ fún yín pé ìgbà nínú àpáta làwọn yàrá ni àìmọye àpáta tí nàìjíríà náà fọ́ tí wọ́n dọ̀dà lé lórí kí wọ́n á ní nǹkan bàbàrà tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà bá mú yín lọ sílùú tápàtà ńláńlá wà nàìjíríà náà bá nírú àwọn àpáta ragada ragadi ragadi yìí ni wọ́n lu tí wọ́n á ṣe títí gbanú rẹ̀ àpáta ń bẹ lókè àpáta ń bẹ gbogbo àyíká títí wàá gbanú ẹ̀ eléyàn kí ni wọ́n ń pè àpèjúwe bó tilẹ̀ jẹ́ pé irú eléyìí gangan kò sí lọ́dọ̀ tiwa ṣùgbọ́n a ní ta lè fi wé anita lè fi jọtọ àwọn náà nìkíni àwọn náà lápàtà ọlọ́run wa ní fẹlẹ́ tẹ́dọ́rìbù lillahi al-amthal ẹ má ṣe fi àpèjúwe kankan lélẹ̀ fọlọ́n ẹ má fọlọ́n wé kankan ẹ sì gbọ́dọ̀ fi nǹkan kan wé ọlọ́n nítorí kí ló fà tó fi gbọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ torí pé ọlọ́run ọba laysa kamithlihi shay'un kò sí nǹkan kan dàbí rẹ̀. ẹ gbọ́dọ̀ ròyìn ọba títí kẹwàá lọ́lọ́run ọba dàbí báyìí ẹ gbọ́dọ̀ ròyìn ẹnìkan títí kẹwàá lọ́dà gẹ̀bí ọlọ́ torí pé ọba wa ń kọ́ laysa kamithlihi shay'un. fala tadribu lillahi al-amthal ẹ má pe ìgbọ́rọ̀ rẹ̀ dàbí ìgbọ́rọ̀ báyìí ìríran rẹ̀ dàbí ìríran ẹni báyìí ọwọ́ rẹ̀ dàbí ẹni báyìí ìṣe dàbí agbára rẹ̀ dàbí agbára ẹni báyìí kàlà torí pé ọlọ́run ọba wa ń kọ́ walam yakun lahu kufuwan ahad kò ní aláfijọ́ kan. tọ́ eléyìí ló fà á ló fi jẹ́ pé ẹnìkan béèrè rí pé táwọn lè máa sọ pé kábíyèsí fọlọ̀ àti sọ pé ẹ̀ lè sọ kábíyèsí fọlọ̀ nítorí wọn bá sọ fúnra rẹ̀ lẹ́sọ̀ fún un pípé la yus'alu amma yaf'alu wa hum yusalun a kì í bí léèrè nípa ohun tí ń ṣe ṣùgbọ́n gbogbo àwọn ẹ̀dá yòókù ńkọ́ ohun tá a bí léèrè làwọn ṣe a kì í bí ọlọ́run ọba léèrè nípa ohun tí ń ṣe ṣùgbọ́n gbogbo àwọn ẹ̀dá yòókù ńkọ́ ohun tá a bí léèrè ni wọ́n yàtọ̀ sí kábíyèsí yẹn ẹ̀ ń ṣe àpèjúwe fọlọ́nù ẹ̀ ń fọlọ́n wé àwọn lọ́balọ́ba yín nù torí ẹ̀ ń sọ fáwọn pé kábíyèsí ẹ̀ wá ń fọlọ́n ọba wé àwọn náà àbí òye wa fẹsẹ̀ mọ̀ pé tọrọ bá dàrú tọba bá yàn yín jẹ kò sí bí ó ti ga tó ẹ gbé lọ àbí bẹ́ẹ̀ kọ́ ni ẹ̀yin náà lẹ́sìn sọ pé kí ni kábíyèsí. ok tọ́ bàbá níjọ́ gbẹ̀ndà kéyàmà wọ́n mú ẹnìkan kan sọ sínú náà tó náà a lè dán ruta yé wò wípé kí wọ́n sẹ́tì àwọn panel kan tó ṣe pé òun pọ̀ ọlọ́run ọba lẹ́jọ́ wájú wọn pé kí ni tó ṣeéṣe kò lè ṣeéṣe àmọ́ lọ́wọ́ bá la yusalu amma yaf'alu a kì í bí léèrè nípa tí ń ṣe wa hum yusalun ṣùgbọ́n gbogbo àwọn ẹ̀dá rẹ̀ ohun tá a bí léèrè ni wọ́n. torí de eléyìí ẹ gbọ́dọ̀ fi ọlọ́wọ́ bá wí nǹkan kan torí pé tẹ bá ti fi ọlọ́wọ́ bá wí nǹkan kan abẹ́ fi nǹkan kan wí ọlọ́run eléyìí á mú yín máa mú orogún wá fọlọ́run ọlọ́wọ́ bá wa kò sí lórogún torí pé ọlọ́wọ́ bá kò ní ẹni tó fi kò lálàfijọ kò sí lálàfiwé kò sí ní ẹnìkan tó dà bí rẹ̀ lá nínú pàápàá rẹ̀ àbí orúkọ rẹ àbí nínú àwọn àròyìn rẹ kò sí ẹnìkankan tó jọ àbí nínú àwọn àṣẹ rẹ̀ kò sí ẹnìkankan tó jọ bẹ́ẹ̀ nìkan bá wá wà tó lóun dàbí ọlọ́wọ́n bá nínú pàápàá rẹ̀ ẹ ṣàpèjúwe ẹni náà ń bo lọ́wọ́ tẹ́nìkan bá sì wà tó lóun dà gẹ́gẹ́ bí ọlọ́wọ́n bá nínú àwọn orúkọ ń bo lọ́wọ́ bá wà tó lóun dàbí ọlọ́wọ́n bá nínú torí di eléyìí ìgbà tá a bá ti wá gbà lápapọ̀ wa pé ọlọ́run ọba kò ní aláfiwé kò láláfijọ nínú pàápàá tàbí àwọn orúkọ tàbí àwọn àròyìn tàbí àwọn àti rẹ̀ ajá ipe fala tadribu lillahi al-amthal ẹ̀mẹ́sẹ̀ jẹ́ ni tó ṣe pé ó máa fi ọlọ́run ọba wé ọ̀kan nínú àwọn ẹ̀dá rẹ̀ tó dá nítorí pé ọba tó dẹ̀dá kò gbọ́dọ̀ dàbí ẹ̀dá tó dá torí tó bá dàbí ẹ̀dá tó dá ni kò ní lágbára láti dá ẹ̀dá nítorí pé ẹ̀dá kì í dẹ́dà tàbí òye wa ẹ̀dá kan kò lè dá ẹ̀dá mi tẹ́ bá ń sọ pé ẹ̀ ń ṣe science and creativity kí lẹ́ ń create náà rí àbí orúkọ lásán lélẹ̀ yẹn ìyẹn ni pé tí ọlọ́run ti create lẹ́yìn tó ń reform àbí bẹ́ẹ̀ kọ́ ni wà ilá fil haqiqa ẹ̀ create nǹkan kan torí pé ọlọ́run sọ pé wàlláhu khalaqakum wa ma ta'malun ọlọ́wọ́n bá dá yín ó sì dá ntẹ̀ ń ṣe níṣẹ́ ọlọ́wọ́n bá lọ dá yín òun ló sì tún dá òun tà ń ṣe níṣẹ́ nítorí délé kò sẹ́ni tí ṣẹ̀dá àfitani àfọlọ́n ọlọ́wọ́n bá wa kọ̀ lálàfijọ́ bẹ́ẹ̀ kọ̀ lálàfiwé òun nìkan lọ́bọ̀ òdodo nítorí délé yìí ẹ gbọ́dọ̀ fi ọlọ́wọ́n bá wé nǹkan kan sì gbọ́dọ̀ fi nǹkan wé ọlọ́wọ́n bá wa. eléyìí amú ama ọ̀pọ̀lọpọ̀ asọ́dùn èyí tí redio máa gbọ́ nínú rédíò ọ̀pọ̀lọpọ̀ asọ́bóró eto si a máa gbọ́ nínú ewì èyí wípé wọ́n á fẹ́ yin ọlọ́run jùlọ ọ̀pọ̀lọpọ̀ programs nígbà tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ wọn láwọn fẹ́ júbà fọlọ̀ ẹ rí ọ̀pọ̀lọpọ̀ sọkúsọ tó tẹ̀wọ́hídì bá yọ ẹni tí ń sọ̀rọ̀ jáde nínú gbá pé sọkúsọ tó ń sọ ọba a kò yà wá lẹ́nu nítorí pé òkúkú mà nípa ẹ̀sìn àbí òye wa torí àìmà nípa ẹ̀sìn àwọn rò àwọn ń ọlọ́ọ̀ni ṣùgbọ́n pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n wí bẹ̀ yẹn ọ̀rọ̀ burúkú ni ọlọ́ọ̀ni inna Allaha ya'lamu dájúdájú ọlọ́run ọba máa ọmọ àmàdájú wípé la mithla lahu wípé kò sí ẹni òun òun sì ní kankan ọlọ́run àmàdájú ilahul ọlọ́run bá sì màmá dájú kó nǹkan lọ́lọ́run òdodo la ilaha kò sì sí ọba míì tó tọ́ láti fòdodo jọ́sìn fún yàtọ̀ sóun nìkan ṣùgbọ́n wa antum la ta'lamun àmì ẹ̀yin ọ̀mà ẹ̀yin ọ̀mà dájú torí gbogbo ẹni tí bá ti ń fi ọlọ́run wé nǹkan kan àbí tí ń bá ń fi nǹkan kan wé ọlọ́run ọba tọ́mọ̀ kọ́mọ̀ kọ́mọ̀ ìmọ̀ àmàdájú pé ọlọ́run ọba kọ̀ lálàfíjọ́ onímọ̀ àmọ̀dájú pọ́lọ́wọ́n bọ̀ lálàfiwé onímọ̀ àmọ̀dájú pọ́lọ́wọ́n bá nìkan lọ́bọ̀ òdodo olórogún bẹ́ẹ̀ kò sì ní ẹnìkan tó dà gẹ́gẹ́ bí rẹ̀ nínú ìṣe rẹ̀ kò sí ẹnìkan tó dà gẹ́gẹ́ bí rẹ̀ nínú pàápàá rẹ̀ kò sí ẹnìkan tó dà gẹ́gẹ́ bí rẹ̀ nínú ìròyìn rẹ̀ tàbí àwọn orúkọ rẹ̀ eléyìí lọ́fà ọ̀pọ̀lọpọ̀ wọn máa fi fọlọ́wọ́n bá wé nǹkan míì torí di eléyìí báyìí àwọn kan fi ọlọ́wọ́n bá wọ́n fi wé èèyàn àwọn kan fi ọlọ́wọ́n bá wọ́n fi wé èèyàn wọ́n fi wé ta wọ́n fi wé Ìsá ọmọ Mariam wọ́n nítorí isa náà ń kọ́ awọn táwọn kíni ọlọ́ọ̀ni ajẹ́ nítorí lè ṣe Ìsá ńkọ́ yóò ṣe yóò ṣe Allahu amma yaqulu al-kuffar uluwan kabira ọlọ́run ga dùn táwọn kèfèrí lọ fi ọba wọn fi wé òkúta àwọn fi wé òkúta fi wé igi gbé òkúta tí wọ́n sojú gbàgàdàgbàgàdà fún tí òfin lè ríran tí wọ́n ya ẹnu sí ní ètè tí wọ́n ya ẹnu sí lágbárí fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ tí ò lè fi jẹ nǹkan kan tí wọ́n ya imú fún gbòfin agbófin tí òfin lè mí nǹkan kan wọ́n wá ipò àwọn dúró wájú ọlọ́run àwọn pélé yìí o ó ń ṣe aṣojú ọlọ́run àwọn ni lórí ilẹ̀ subhanallah ta'ala allahu amma torí de eléyìí ẹ má fi ọlọ́wọ́n bá wí nǹkan kan o ẹ má fi ọlọ́wọ́n bá wí nǹkan kan ẹni tó bá sì fọ ọlọ́wọ́n bá wí nǹkan kan àìmọ̀kan ló mú ṣe bẹ́ẹ̀ àìmọ̀kan náà ni ẹni tó bá sì fọ ọlọ́wọ́n bá wí nǹkan kan ó súnmọ́ kó ṣẹbọ sọ̀lọ̀ ó súnmọ́ kó ṣe kíni kó ṣẹbọ sọ̀lọ̀ nítorí pé tó bá ti pé ọlọ́wọ́n bá lálàfíjọ́ lálàfíwé ò ní mọ̀gbà tó gbé ntọ́jẹ́ tọ́lọ́ ntọ́lọ́ torí ẹ̀ ló fi jẹ́ pé fala tadribu lillahi al-amthal ẹ má ṣe fi nǹkan kan wí ọlọ́run ẹ má ṣe fi ọlọ́run ọba wé nǹkan kan. wallahi inna Allaha ya'lamu dájúdájú ọlọ́run ọba ló ní àmàdájú pé nìkan kan ọ̀jọ̀ òun òun ọ̀làlá fi wé òun olórogún òun ò sì ní ẹgbẹ̀rà kan àti pé òun lọ bó òdodo wa antum la ta'lamun ṣùgbọ́n èèyàn ò ní àmàdájú àìmọ̀kan ló mú yín máa fi ọlọ́run ọba wé nǹkan míì eléyìí ló sì sọ yín dọ̀tẹ́ ló mú yín máa fi àwọn míì ti orogún fọ́lọ́run ọba gẹ́gẹ́ bí àwọn erin àwọn òòṣà àtàwọn ẹni tẹ́ sọdẹgbẹ̀rà fọ́lọ́run ọba tẹ̀ ń fi wọn wí ọlọ́run ọba torí di eléyìí eléyìí jẹ́ àlàyé fún gbogbo ẹni tó ní làákàyè láti má ṣe fi ọlọ́run ọba wé nǹkan kan eléyìí lọ́pọlọ àwọn kèfèrí ọgbà tí wọ́n fi sọ pé kò sọlọ ọpọlọ tí wọn gbà pé nǹkan kan bẹ tí ò sí tọjọ tí ò náà sì jọ nǹkan kan tí ò sì sí ti ń ṣe bí máa ṣe ṣe so ọpọlọ wọn ọgbà wọlé ìlọ́fà náà fi pé káì kò sí ọlọ́run nítorí pé ntí ọ̀la láfiwé tí ọ̀la lájọ bóòlù nìkan ti wá dá wa so eléyìí lọ́fà náà fi sọ pé kí ni kò sí ọlọ́run nígbà tó sì jẹ́ pé àwọn náà gbà pé àwọn ń bẹ ńkọ́ sọ wá fẹ́ yà wá lẹ́nu kò yà wá lẹ́nu torí gbogbo ẹni tó bá ní kò sọ ọlọ́run kò dájú kò nà ń bẹ ẹni tó bá ní kò sọ ọlọ́run kò dájú pé òun nà ń bẹ. ọlọ́run tún ní qul innama harrama rabbi alfawahisha ma zahara minha wa ma batan wal ithma wal bagya bi ghayri alhaq wa an tushriku billahi ma lam yunazil bihi sultanan wa an taqulu ala allahi ma la ta'lamun qul sọ fún wa ìrẹ anabi muhammad sallallahu alayhi wa sallam innama harrama rabbi alfawahish wípé. kìí ṣe nǹkan kan lọ́lọ́wọ́n bá mi ṣe léèwọ̀ bí ò ṣe ìyẹn ni pé léyìí iná máa léde lárúbáwá àdáàtú hafsirin wà kọ́f ìyẹn ni pé ọlọ́wọ́n bó ṣe nǹkan kan léèwọ̀ yàtọ̀ sí. ajẹ́ pé ẹ jẹ́ ká ka iye ń tọ́lọ̀ ń ṣe léèwọ̀ yìí ká fi wá tara rẹ̀ mọ́fin ṣẹ̀rí àkànjáde ọlọ́wọ́n bá mi ò ṣe nǹkan kan léèwọ̀ yàtọ̀ sí alfawahish àwọn àbàjẹ́ ma zahara minha èyí tó hàn nínú wa wà ma batan àtẹ̀yí tó pamọ́ alfawahish alákọ̀ọ́kọ́ nù lábẹ́ àwọn àbàjẹ́ yìí a and b wà ń bẹ̀ èyí tó hàn àtẹ̀yí tó pamọ́ ẹlẹ́ẹ̀kejì wal isma àti ẹ̀ṣẹ̀ ọlọ́wọ́n bá ti ẹ̀ṣẹ̀ dídá ó sì léèwọ̀ wal baghiya ìtayẹnu àlà kéèyàn tayẹnu àlà ọlọ́run kó dìtẹ̀ sófin ọlọ́run ọlọ́run ṣe léèwọ̀ ẹlẹ́kẹta nù. bi ghayri al-haqq ìta ẹnu àlà láì jẹ́ lórí ẹ̀tọ́ ọlọ́run ṣe léèwọ̀. ẹlẹ́kẹrin wa an tushriku billah ó sì tún ṣe léèwọ̀ pípẹ́ ẹsẹ̀bọ sọ́lọ́run ma lam yunazzil bihi sultana ní ìṣẹ̀bọ ètò ìsìnkú ọba kò ẹ̀rí kankalẹ̀ èyí tí ó mú ni lọ sí di ìṣẹ̀bọ̀sí ìṣẹ̀bọ̀sọ́lọ̀ léyìí tó ti ọba ọ̀sọ́ ẹ̀rí kankalẹ̀ lórí jíjí ọ̀nà rẹ̀ ọlọ́run ọ̀sọ́ ẹ̀rí kankalẹ̀ lórí pé ṣíṣẹ̀bọ̀sóhun ọ̀nà ni. wa an taqulu ala Allahi ma la ta'lamun àti kẹ́ ẹ máa sọ nípa ọlọ́run ntẹ́ mà eléyìí nǹkan márùn. nǹkan ọba dá sí nǹkan márùn pọ̀ àbí ọ̀pọ̀ sọ́pọ̀ àbí kọ̀pọ̀ eléyìí túmọ̀ sí pé ntọ́nà wọn bá ń ṣe léwọ̀ lọ́pọ̀ jù ní àbí tó lẹ́tọ̀ eléyìí ló mú wọn mú òfin nínú ṣẹ̀ríà yìí pé ntọ́nà wọn bá ń ṣe lẹ́tọ̀ òun lọ́pọ̀ jù ntọ́ṣe léwọ̀ kò jù díẹ̀ báyìí lọ ó túmọ̀ sí pé ọlọ́wọ́n bá fẹ́ràn wa àbí ọ̀fẹ́ràn wa so ṣùgbọ́n àwọn nǹkan díẹ̀ tó ṣe léwọ̀ yun ẹ rí i pé ń ló wu ọ̀pọ̀lọpọ̀ nu wa tó ń ti bí àwọn nǹkan tó ṣe lẹ́tọ̀ọ́ fún wa ti ṣe pọ̀ jọjọ tó débi pé tá a bá ní ká máa kà á lọ́kọ̀ọ̀kan ìjẹ̀jì a lè kà á tán ọ̀pọ̀lọpọ̀ wa ní tó ṣe lẹ́tọ̀ọ́ fún wa bó ti ṣe pọ̀ tó yẹn kèé wù wá bí ní tó ṣe léèwọ̀ fún wa kèé wù wá bí ohun tó ṣe léèwọ̀ fún wa torí de lẹ́yìn ọlọ́ni kọ́ọ̀l sọ fún wa àwọn olùmọ̀sọ yìí pé kọ́ọ̀l yìí báyìí àti wí ṣáájú ṣùgbọ́n wọ́n tún máa rán wa létí ni nítorí pé olùgbàgbé lèèyàn wọ́n ní kúl gbogbo tí a bá ti rí inú alukur'ani ìtumọ̀ rẹ̀ ni pé kí ni qul ya muhammad ìrẹ́ muhammad sallallahu alayhi wa sallam sọ fún wọn. tọ́ eléyìí ń tọ́ka sí pé alukur'ani ń kọ́ ọ̀rọ̀ ọlọ́ọ̀ni kì í sọ̀rọ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam nítorí pé kò sí bẹ́yìn ó sì máa sọ̀rọ̀ tí ó máa sọ̀rọ̀ látọ̀dọ̀ ara rẹ̀

kí wọ́n á ní iṣẹ́ tànàbì ṣe nípa alukurani ewu tànàbì nù alukurani naam àlàyé ìyẹn ni pé sunna ọ̀tọ̀ ni sunna ọ̀tọ̀ sí alukurani kí lè ti ṣe tànàbì nínú alukurani naam èmi ọ̀gbọ́ ẹ sọ yorùbá. kò mu détí gbọ́ àwọn èèyàn ó jíṣẹ́ rẹ̀ sànàbí jíṣẹ́ rẹ̀ àbí òjíṣẹ́ rẹ̀ wọ́n ní kí wọn náà jíṣẹ́ nígbà tí wọ́n ní kí o jíṣẹ́ ó túmọ̀ sí pé wọ́n náà ló níṣẹ́ jíṣẹ́ ó túmọ̀ sí pé wọ́n ló níṣẹ́ yẹn àbí iṣẹ́ ẹlòmíì ni ìwọ́kẹ̀jẹ́ ni tọ́wọ́n gbà tí post office tó máa mú lẹ́tà wá bọ̀. tó túmọ̀ sí pé àwọn ọkọ̀ glo àbí MTN àbí Celtel wọ́n gbé mẹ́sẹ̀gì ẹnìkan wá bọ̀ tó túmọ̀ sí pé àwọn ọkọ̀ sí ọ nàám wọn kọ sí ọ tó nítorí di eléyìí báyìí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ Ọlọ́run ọba ni ṣùgbọ́n anabi wa Muhammad sallallahu alayhi wa sallam òun ló jí sí ọ̀rọ̀ Ọlọ́run ọba yìí fún wa òun ló jí sí ọ̀rọ̀ Ọlọ́run ọba fún wa sòṣùgbọ́n gbogbo alukurani anabi òní arafi kanbẹ tọjẹ tiẹ anabi wa muhammed sallallahu alayhi wa sallam kọ larafi kanbẹ tọjẹ ba sèyìn bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ eléyìí ó sàlékún imáni fún yàn subhanallah ẹ̀yẹ katira mi wò ẹ̀ka pè ní pé wọ́n ka kọ́ ntọ́ wàá rí i pé wàá jáde pẹ̀lú àwọn èsì bíi mẹ́ta wípé ń bẹ nínú ìwé tó ń ka yìí ohun tó ṣeéṣe kó jẹ́ ọ̀rọ̀ lọ ó sì ń bẹ nínú ìwé tó ń ka yìí ohun tó ṣeéṣe kó jẹ́ ọ̀rọ̀ Isa ọmọ Mariam ó sì ṣeéṣe kó bẹ nínú ìwé tó ń ka yìí ohun tí ò ṣeéṣe kó jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run tàbọ̀rọ̀ Isa. ọ jáde pẹ̀lú nǹkan mẹ́ta yẹn ọ̀rọ̀ mi tó ṣe kó rí i pé áá ah, ah, ẹlòmíì ò lè sọ báyà fọlọ́ àmọ́tẹ́ tọ́lọ̀ ń sọnù ọ̀dájú iná la fi kó ṣe ọjẹ́ tọ́lọ̀ ń sọ torí pé kìí ṣe kọ́ ti òyìnbó ni wọ́n fi kọ́ tó yàtọ̀ sédè tọ́lọ́mọ bá fi ṣe kínni tó fi sọ kalẹ̀ torí ẹ̀ la fi pé ó ṣeéṣe kó pé ìtumọ̀ ohun ń sọ ni ó ṣeéṣe kó jẹ́ ìtumọ̀ ohun tọ́lọ̀ ń sọ kalẹ̀ ni ó sì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ohun tó jẹ́ pé ó ṣeéṣe kó jẹ́ pé ìtumọ̀ ti Jésù sọ lọ́rọ̀ ni ó sì dájú pé àwọn kankan bẹ́ẹ̀ tí o lè jẹ́ ìtumọ̀ ntọ́lọ̀ nsọlọ́rọ̀ àbí tí Jésù sọlọ́rọ̀ mhm. ìgbà tí ọlọ́run wá ń sọ àwọn tí ra kalẹ̀ fún ànábì ṣé ọlọ́run sọ kalẹ̀ pé ọ̀rọ̀ yìí o ọ̀rọ̀ ohun ọlọ́run ni àbọ̀rọ̀ àwọn tó ń fi ránṣẹ́ sí kí wọ́n fi jíṣẹ́ ọ̀rọ̀ ọlọ́run bíbélì èwo tún nù tó àjẹpé bíbélì jésù nù bíbélì èwo lọ́lọ́run ló ń sọ kalẹ̀ tó ń tó àjẹpé omi gbígbóná dàpọ̀ mọ́ tútù mi àbí ọ̀dà pọ̀ tó àwọn kan tún wà tó pé ìtàn lásán làwọn níjọ́ tó ń ra ayọ̀ tó ń ra ṣúgà àwọn ará Napoli wọ́n á pàdé àwọn ará abìkan tó eléyìí ń kọ́ pé tàn ni àbí bẹ́ẹ̀ ni tó. èyí tó ṣe pé ẹ rí i pé kò lè ṣeéṣe kọjá pọ́lọ̀ lọ sọ torí pé bìkan wọ́n sọ pé one thousand ọmọ ogun one thousand ni ibòmí wọ́n ní ọmọ ogun ẹgbẹ̀rún mẹ́wàá ni bóun yóò ṣe jẹ́gbẹ̀rún kan bíi tó tún jẹ́gbẹ̀rún mẹ́wàá lọ a sẹ́wọ̀n káwọn òpìtàn ní máa ń ṣàṣìṣe bẹ́ẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni torí tẹ́ máa ń kàwé history nísìnyí wọ́n lè pé èèyàn mẹ́wàá ló ṣiṣẹ́ yẹn ẹlòmíì ò pé no kò lè jẹ́ bẹ́ẹ̀ because n tó ṣẹlẹ̀ ń jọ ń ga ẹja pé hundred ẹlòmíì ò ní no hundred gan kò ní fa ọpọlọ àwọn tí ń kàwé let's say one thousand ẹlòmínú one thousand yẹn ten thousand so ẹ̀yin tẹ́ wọn kọ́ ọmọ ní history ní àwọn institutions ẹ wá pé àwọn tó kọ́ history gan ọ̀rọ̀ wọn tiẹ̀ takora wọn bẹ ọ̀rọ̀ oríṣi mẹ́fà la níbẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ wa yanu lẹ̀ àwọn kan pé mẹ́wàá àwọn kan pé lọ́gọ́rùn àwọn kan pé lẹ́gbẹ̀rún mẹ́wàá àwọn kan pé kínní kan àwọn kan pé ah wàá wọ́n náà tí rọ́ọ̀yìn ó fi wọlé pé nígbà tó ṣe pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ń ga tó. So, àwọn tó ń kọ́ sí gan ò mọ fẹ́ describe tó ṣẹlẹ̀ yẹn náà ẹ náà yes wọn máa bí ọ léèrè jọ dán ọ̀pọ̀ ọmọ ogun mélòó nínú ọ̀rọ̀ máa pé ọ̀rọ̀ pọ̀ so irú rẹ̀ náà lẹ máa rí dáhùn ọmọ máa tán lóríṣiríṣi kò lè ṣeéṣe kọjá lọ sọ ẹ̀yin wa mú wa nọ́mbà méjì tó takora ọ̀nà hàn sẹ́mi pé hamsina alifa sana wà àbí bẹ́ẹ̀ kọ́ ni alifa sana sì tún wà ọwọ́ àbí òsì ahan kí ni hamsina alifa sana bó lẹ́sẹ̀ túmọ̀ rẹ̀ sí fifty thousand years ahan alifa sana ńkọ́ one thousand years ọlọ́run bá ròyìn jọ gbẹ̀ndẹ̀ alùkìyàmọ̀ ńgbà kan ó lọ́dà gẹ́gẹ́ bí fifty thousand years ó sì tún ròyìn rẹ̀ ńbì kan kíkọ́ dàbí one thousand years sọ́ta kura wọn àbí ọ̀tà kura wọn. naam ahan nílàaka ìtiwa tó lẹ ó ṣeéṣe ẹ sọ pé ó ṣeéṣe kọ́ta kura wọn nílàaka ìtiwa tó lẹ ṣùgbọ́n fi hakika sọ́ta kura wọn naam. Amen. ويومئذ لا يسأل عن ذنبه إنس قبلهم ولا جان فتقول ده القيامة أوني بياني كاكاليري نكوي سيري أوني بياني كاكاليري لا إنيا أبالي جانو أوني بياني كاكاليري تا وقفوهم إنهم مسؤولون الدعوة gbogbo wọn lábẹ́rẹ́ ahán ṣé ọ̀takùrọ̀ àwọn àbí ọ̀takùrọ̀ àwọn ó ṣeéṣe lọ́pọ̀lọ́ wa tó lẹ kakọ̀ takùrọ̀ àwọn kò ṣeéṣe kí wọ́n máa múrú àwọn eléyìí wá fún yín wípé ahán you see àwọn náà wá pé twelve twelve contradictions in the Quran mélòó ni wọ́n yọ fáwọn fifty thousand errors ah so shattana ma bayna sara wa suraya n ti bẹ láàrin òṣùpá àti ìpẹ ó jìnnà àbí ó jìnnà tó ẹ máa gbé sí subhanallah gbogbo orí eléyìí báyìí náà ló fi ẹka wá mọ̀ nípa ẹ̀sìn wa láti ọjọ́ tó pé ẹni Sheikhul Mufassirin ta ni wọ́n ń pè bẹ́ẹ̀ náà mọ́tò rẹ̀ bá wò ìbúnú kẹsìrì tó sì ń bí ìbúnú abáàsì bá wò habrul umma lele yẹn ah, alimami tọ́bẹ̀rì alimami atọ́bẹ̀rì òní wọ́n ń pè ní sheikhul mufassirin ńlá afọ àbúgbò àfọ̀n tẹ̀fsír ìyẹn ni pé tá a máa ń sọ ẹni tó kọ tẹ̀fsír lẹ̀ àmọ́ ibùnú abbas habrul umma olùmọ̀ àgbà nínú àlùmọ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam so òun là gba onítẹ̀síìrì ṣùgbọ́n òun ọ̀kọ́ lẹ̀ tó yé wa so ṣùgbọ́n tí wọ́n sọ pé Sheikhul Mufassirin ìyẹn àwọn tó kọ tẹ̀síìrì lẹ̀ dání al-Imam Ibn Jarir at-Tabari rahimahullah láti àfáà yẹn nínú àwọn àfáà tí wọ́n sẹ̀mí ní al-qarnu ar-rabi' al ní fourth century of hijra ìlà àfáà yẹn ti kú ó túmọ̀ sí pé títọ́dún mélòó báyìí ó ti lé ní one thousand years sáfà ti kú afáàtì sàlàyé gbogbo náà àwọn àyà yìí pé ó ṣeéṣe o káwọn tí ò lágbọ́ yé tó pé o wọ́n sọ pé àyà yìí takò eléyìí o èsì rẹ̀ ni subhanallah tọ gbogbo àwọn afáà yòókù tí wọ́n á dé kálukú náà wọ́n yìí pé tọ Sheikhul Mufassirin sọ báyìí Ibn Jarir sọ báyìí Ibn Jarir sọ báyìí bẹ́ẹ̀ lẹ́rù imaamu al-Qurtubi bẹ́ẹ̀ imaamu Ibn Kathir rahimahullah tuntun á di pé àfáà afa sheikh muhammad alamin shinqiti rahimahullah àwọn akótìrà kan jọ gbogbo àwọn àyèyàn àwọn akójọ wọn kójọ nínú ìwé tuntun báyìí. دفع إيهام الاضطراب عن آي الكتاب دفع إيهام الاضطراب عن آي الكتاب títí èròkérò pé ó ṣeéṣe káwọn ayé alukurani ọ̀takora wọn dànù sọ yé wa títí èròkérò pé ó ṣeé ṣe káráyà alukur'an nìkan tó takò mí títí dànù ni wọ́n ti kọ́ tíra yẹn wọ́n wá mú àyà wá ikú ṣeé ṣe fún láyà ìtakò àyà yìí èsì rẹ̀ ni. ìwà ni ẹ̀yin náà fèsì ẹyọ kan bẹ̀ yẹn wọ́n ní ọlọ́wọ́ bá sọ nípa àgbéǹde alukiyama oníkà khamsina alfasana ó dà gẹ́gẹ́ fifty thousand years níbi kan ó sì sọ pọ́ dàbí one thousand years bó láti fèsì rẹ̀ ẹ̀yin náà ó fifty sí one ó dínà àbí ó dínà Ah, abdullahi ibn abbas radiyallahu anhu anhuma ó ti fèsì eléyìí ó ní gbẹ̀ndẹ̀ alkiyama manazil ìgbẹ̀ndẹ̀ alkiyama manazil agasọ lẹ́yìn agasọ lẹ́yìn agasọ lẹ́yìn agasọ ìnìgbẹ̀ndẹ̀ alkiyama gbogbo agasọ kọ̀ọ̀kan wá jẹ́ bíi one thousand years agasọ mélòó ní gbẹ̀ndẹ̀ alkiyama fifty one times fifty ó di kí ni fifty thousand years ọ̀yẹ́jú àbí ọ̀yẹ́jú. ọ̀yànjú tí wọ́n bá pé rọ́ọ̀nì ńgbọ́ bá jọ pé ndàlùkìyàmà káwá jọ yẹ wò <laughs> òdodo lọ̀rọ̀ lọ́wọ́ àbí èso òdodo alhamdulillah ẹlẹ́ẹ̀kejì ọlọ́wọ́n bá ní àárín bíi ẹnìkankan léèrè nípa ẹ̀ṣẹ̀ rẹ̀ níjọ́ pé ndàlùkìyàmà kò bá jẹ́ èèyàn kò bá jẹ́ àlìjẹ̀nu nínú ọ̀rọ̀ àkàrẹ́ dáwọ́ dúró gbogbo wọn lábì léèrè wọn ni torí pé jọ́ pé ndàlùkìyàmà manazil. àgàsọ̀ lẹ́yìn àgàsọ̀ ní gbẹ̀ndẹ̀ àlùkìyàmà o di àgàsọ̀ kan sáàni bíẹ́ kan lere kálukú ọmọ wò pé ah, àmọ́ bọ̀ lọ́la dé mi gbogbo tó yé wa ọ̀tàkùrà wọn àbí ọ̀tàkùrà wọn ọ̀tàkùrà wọn alhamdulillah bá ní ìnáni wa èmi mọ ń gbọ́ mọ̀ sì ń rí gbogbo bẹ́ẹ̀ sì máa ṣe pẹ̀lú fìràwọ́nà mọ ń gbọ́ mọ̀ sì ń rí tọ́ mọ̀ ń gbọ́ mọ̀ sì ń rí bá sọ níbòmí pé inna ma'akum mustami'un àwa ń bẹ pẹ̀lú yín à ń gbọ́ àwa ọ̀takùrọ̀ àwọn àbí ọ̀takùrọ̀ àwọn àwa àtẹ̀mí ọ̀takùrọ̀ àwọn àbí kò takora wọn rárá nítorí pé wọn náà nígbà tí o fẹ́ bí ọmọ lákàrà ó ní lọ bá mi ra àkàrà wá ìgbà tó sì ra àkàrà dé onítọ̀ ṣé o ti ra àkàrà tá a bẹ̀ ọ́ dé ṣé o di púpọ̀ ni <laughs> so ó túmọ̀ sí pé ìwọ tó tó nǹkan kan ìwọ náà pera rẹ ní àwa ọlọ́run bá wọn kọ́ ọlọ́run bá ó tóbi ju gbogbo nǹkan lọ torí délé ìtọ́lọ́run bá bá lo àwa fúnra rẹ̀ kò burú tọ́ ọlọ́run bá ní qul innama harrama rabbiya al-fawahish sọ fún wọn ìrẹ́ anabi wa muhammed sallallahu alayhi wa sallam ikú ọlọ́run ọba ò ṣe nǹkan kan léèwọ̀ yàtọ̀ sí àwọn pálapàla ìwàkiwà ségesège ìrìnkúrìn ọ̀rọ̀kọ̀rọ̀ ìwòkuwò ìsọkúsọ àwọn ni wọ́n ń pè ní kíni fawahish gbogbo àwọn pálapàla ọlọ́run ọba ṣe léèwọ̀ ìtumọ̀ rẹ̀ nù sẹ̀ríà òun ni masutu ọ̀dọ́ ìmàmínà bọ́nù tó tóbi nínú àwọn ẹ̀ṣẹ̀ ni wọ́n ń pè ní fàáhìṣà ẹyọkan rẹ̀ nù pípọ̀ rẹ̀ ní kíni fàwáhìṣ. kẹ́zínà gẹ́gẹ́ bí zina ọlọ́run bá kọ́ sọ èmi pẹ̀lú yín bẹ́ẹ̀ wal-liwāṭ àti kọkùnrin ọmọ bọ́kùnrin lò ọlọ́run kọ́ sọ èmi pẹ̀lú yín bẹ́ẹ̀ wa qatlu an-nafsi allatī harrama àti pípa ẹ̀mí tọ́lọ́run bá ti pípa rẹ̀ léèwọ̀ gbogbo àwọn eléyìí làwọn ẹ̀ṣẹ̀ ńláńlá o àtàwọn ẹ̀ṣẹ̀ tó jọ bẹ́ẹ̀ ọlọ́run bá pè ní fáhíṣà nítorí pé ó burú jù ní búburú òun ló dópin bó burú jù ẹ̀ṣẹ̀ tó burú jù láì ni làwọn rú àwọn ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ torí pé bóun ni òṣè burú jẹ máa bóun ni òṣè burú nísìnyí tó bá fẹ́ tọ̀ akramakumullah ṣé òde gbangba lọ́yọ̀ di rẹ̀ sí lọ́mọ̀tọ̀ ẹ̀ dáhùn kí ló fà náà rí kí lẹ̀ ń gbé pamọ́ náà ẹ̀ ń gbé òwò yín pamọ́ àbí bẹ́ẹ̀ kọ́ ni nítorí pé tìbẹ́ nù kí ni ó ń bẹnu kíni ìmánì alḥayá'u ṣùcbàtún min ṣùcàbìl ìmán anabi sallallahu alayhi wa sallam ní ìtìjú ẹ̀ka kan ni nínú àwọn ẹ̀ka àgbàgbọ́ òdodo branch kan ni nínú àwọn branches ìgbàgbọ́ òdodo torí ẹ̀ ló fa alẹ́ fi ní rí ẹni tó nígbàgbọ́ òdodo tí ó bọ̀ra rẹ̀ sí hóhò tí wọ́n á nítorí pé gbẹ̀ ní gbọ̀n òun yóò sì di ilẹ̀ àwọn èèyàn yóò nítorí pé tọ̀ ní gbọ̀n òun ẹni tí wọ́n bá wo di òun kó wo di òun á ah! ẹ̀rí pé múmi ni ò ní sọ bẹ́ẹ̀ àbí ọ̀ sọ bẹ́ẹ̀ kò ní sọ bẹ́ẹ̀ o tó bá wọ toilet torí pé ayínbírí tó wọn fi ha kò sí ń bẹ̀ ẹ̀rí kọ́kàn rẹ̀ ò ní balẹ̀ láti tọ̀ ń bẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni yóò máa wá tọ́lẹ́tì tó ní ayínbírí tó ń lè fi sí i torí kẹ́nìkan ọmọ bá ṣe kí ni kọ́ ọmọ bá jálù subhanallah ẹ wo bí imáàni ṣètò amẹ́nìkan wà tó jẹ́ pé ẹ kí ni kí ni wọ́n ń wò yóò kàn bọ́dì ilẹ̀ ẹ̀rí pé máa ń travel ẹnìkan sọ pé driver ẹ̀rọ àpọ̀ ẹ̀dúró mo fẹ́ tọ̀ tó bá ní ẹdú ẹ dákun mo fẹ́ tọ̀ ẹ rí i tí dírẹ́fà bá ń sagídí àwọn kan ní à ẹ tọ́ bí tẹ̀wá náà kí ló wá burú ń à kí ni ò burú ọlọ́mọsí aláìláì ní tìjú ara ẹ tọ̀ ọ̀dà tí dírẹ́fà bá dúró ẹ rí i tó bá dúró yìí ẹnìkan ló tọrọ kó n fẹ́ tọ̀ ẹlòmíì ní okùn ẹ̀yẹn wá wo ìmọ̀ ẹ̀nì ẹlòmíì kódà yóò fẹ́ lè tọ̀ sẹ́nu ọ̀nà mọ́tò tó bá ti jáde tó gbẹ́sẹ̀ lélẹ̀ báyìí yọ bọ́ sókòtò ni òní wò ó pé ẹ̀yin tẹ́ ẹ̀ mọ̀ wá nù ọkọ̀ lójú wọn á ní kíni ibi tí ọmọ tọ̀ sí tí ọyọ̀ di rẹ̀ sínú ẹlòmíì ọmọ wa lọ́wọ́ ni bàbá ẹ mọ̀ wọn nú gbọ́kọ̀ o pé à mo fẹ́ gbéra mi pamọ́ ni subhanallah ẹ wo bí imáni ṣe máa ṣe yàn sọ eléyìí túmọ̀ sí wípé àṣé kéèyàn ṣọ́ ìhòòhò rẹ̀ yàtọ̀ sí. Si, kó sọ ìhòòhò rẹ̀ jìnnà sí ẹni tí ò lẹ́tọ̀ọ́ sáti rí ńbẹ nu imani. walladhina hum li furujihim hafizun nígbà tó lọ́n ròyìn àwọn múmìnì àwọn ẹni tí wọ́n là lọ́la alqiyama wọ́n làwọn ẹ̀lẹ́ àwọn tí wọ́n ń ṣọ́ abẹ́ wọn. illa ala azwajihim àyàfi fáwọn ìyàwó wọn àbí àwọn ọkọ wọn àwọn ma malakat aymanuhum àbáwọn tí wọ́n ní kápálẹ́ lórí àwọn ẹrúbìnrin wọn àwọn nìkan ló lè rídìí wọn tẹ̀lé nínú sísọ abẹ́rẹ́ oníkan mọ̀ wọ ṣòkòtò tí ó jẹ́ pé tó ń bá ti ń bọ̀ lọ́ọ̀kan wọ́n ti mọ̀ wò pé ẹ̀rì ìsìláàmù mà dáa pọ̀ àmọ́ tọ̀ ẹ̀rì pé ti ìsìláàmù ò tún wú ọ̀pọ̀lọpọ̀ aná lọ títí yóò di kàkà di kúkú ni mo bá di kàkà di kúkú ó lè máa bọ̀ lọ́ọ̀kan kan máa wo gbogbo òdi rẹ̀ bọ̀ wọ́n sì tún máa pé kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí báwọn jọ́ọ̀nù ṣe máa ń ṣe nu bí báwọn pọ́ọ̀lù ṣe máa ń ṣe nìyẹn ìwọ wa jẹ́ jọ́ọ̀nù wọ́n jẹ́ pọ́ọ̀lù tó pé nǹkan kan lè rẹ rú lóde ń lọ́wọ́ àtàwọ̀ àmọ́ tó bá wẹ́wù tó kàn ọ́ lé ńkọ́ ọ wà nínú bíbọ̀ àṣírí tó ọlọ́run bá láwọn ẹni tí máa ń abẹ́ ọ̀dà àkọ́bọ́sókòtò lẹ̀ yọ̀ọ́sà ayọ̀dì rẹ̀ síta àbí bẹ́ẹ̀ kọ́ ni tó kò sì lè bẹ́ẹ̀ nìkan ṣe zìnà láì jẹ́ pé bó ni hòhò tó bá bọ́ sí hòhò yọ̀ọ́sà bọ́ bí tí wọ́n fi jọ ṣe zìnà yẹn sí hòhò àbí bẹ́ẹ̀ kọ́ ni wàláhi hadha fi muntahal fuhsh eléyìí ni òpin búburú jù pé àwọn èyí ò ẹ̀ràn kò ní wọn ẹ̀yin náà dákun ẹ sórí skéèlì wò ẹ sórí skéèlì wò ẹ má torí pé ayé ti dàrú o torí pé ayé dàrú yẹn ayé ọ̀dàrú ọlọ́run dá ayé dá bó ṣe wà yìí náà lọ́wọ́ àtẹ́lẹ̀ àwọn ẹni tó wà nù rẹ̀ ni ọ̀dà táwọn ẹni tó wà nù ayé tọpọlọ bá ti ń dorí kodò ìgbésí ayé wọn ò máa dorí kodò ni obìnrin bọ́ra rẹ̀ sí hòhò ó rìn hòhò ká gbogbo súra ara rẹ̀ ti jáde bọ́ bá bọ́ra rẹ̀ sí hòhò gan-an náà tẹ̀kọ̀ yàtọ̀ síbẹ̀ ti ṣe é rí náà àbí bẹ́ẹ̀ kọ́ ni torí pé àwọn ọmọ àti àwọn ọmọ burúkú tí ò ní sàlùbáríkà àwọn ọmọ tí wọ́n róbi bí wọn lọpọlọpọ ṣùgbọ́n tí wọ́n gbọ́rọ̀ sóbi lẹ́nu ẹlòmíì ò sì róbi bí nínú wọn so gbogbo irú àwọn ọmọ burúkú wọn yẹn wọn lè tan ọpọlọpọ náà jẹ òun ti wà ń hòhò ìwọ náà wà bọ́ra rẹ sí hòhò ẹ wá dì í mú fáhíṣà ni zina aburú ńlá ni wàláhì kò sí ẹni náà láàyè yìí tí ó zina ìṣẹ́jú kan pẹ́ jù lẹ́yìn rẹ̀ yọ ìṣẹ́jú kan lẹ́yìn rẹ̀ rẹ̀ ẹni pé tó bá ti ṣe zina tẹ́tà ṣe zina tẹ́tà yóò ní ah, ah ṣé gbogbo tó wọn lé náà ni ah kò ní dáa fún bàjẹ́ pé ṣé gbogbo tó wọn lé tó fẹ́ rí náà ni ó sì ti tán subhanallah àjẹ́ pé sí ọ ìbàjẹ́ èyí tó ṣe tọ́jà pé ọjà bá mọ̀ fún ọ láyé ń bì tó o bá sì jìyà rẹ̀ láyé ń bì o lè jìyà rẹ̀ lọ́run torí rẹ̀ ìbàjẹ́ ni jama ẹja jìnnà sí ọlọ́run bá ti mọ̀ nígbà mi èèyàn ní bùkátà sí ẹnì kejì tó yàtọ̀ sí nínú èèyàn bí wọ́n bá jẹ́ ọkùnrin òun bùkátà òbí tí wọ́n bá jẹ́ obìnrin ìwọ náà ń fọkùnrin ọlọ́wọ́n bá ti mọ̀ bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá sì ti ọ̀nà tẹ́ fi lè ríra yín lẹ́tọ̀ kí ló kù kí ló kù ju ká tẹ̀lé tọ́lọ́n lọ tó ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ nínú wa á fẹ́ láti tẹ̀lé tọ́lọ́n torí pé kò sẹ́ni tó fẹ́ bí a responsibility èyí tẹ́ ẹ ṣe bí ìgbà tẹ́ lọ yàgbẹ́ ní public toilet ètò ṣe wípé ó kún kò kún kò fẹ́ kàn yín àbí bẹ́ẹ̀ kọ́ ni torí pé tẹ bá lọ sí public toilet ní ìsinyìí báyìí ẹ bá yàgbẹ́ sí ti ibi tí wọ́n ń yàgbẹ́ sí ẹ bá tọ̀ sí gbogbo bẹ̀ sẹ́mi pé tẹ bá ti jáde jáde nu tẹ́nìkan bá bá yín ẹ lè kó ẹ̀sẹ̀ bò lẹ́nu pé kí ni ń dọ̀ láàmú. so àmọ́ tó bá pé lẹ́yìn ni ẹ̀yin rọra su sétí pò sẹ́mi pé gbogbo wọn mọ̀ pé ṣéṣe wọn lọ sú ṣéṣe wọn lọ <laughs> tó bá ti hàn pé wọ́n ni mọ́wọ́ kọlọ gbà kọlọ clear gbogbo àyè yẹn tí tọ́lẹ̀tì bá sì kúnlé sẹ́wọ̀n pé dáwọ́ àtìkù àbẹ́ẹ̀ ní dáwọ́ àtìkù public toilet làwọn èèyàn fẹ́ wọn fẹ́ bí a responsibility kankan wọ́n sì fẹ́ ṣe tọ́lọ̀ wọn bọ̀ fẹ́. tọ́ ẹ wá tún á wò ìbàjẹ́ tó tún jù bàjẹ́ lọ ọkùnrin sọ́kùnrin obìnrin sóbìnrin àwọn kò ní sàlùbáríkà àwọn ẹni òfò tọ́lọ̀ ń bínú sí kí ni tọ́ ń wá kí ni gí ń wá lẹ́gbẹ̀ẹ́ gí. ọkùnrin ọmọ alẹ́ ọkùnrin ká àwa wí tán wọ́n múru wọn ní Bauchi state àwọn ọ̀daràn kan bíi nineteen kìnnì kan eh, wọ́n ní eh, woman rights kìnnì kan eh, kìnnì wọ́n ń pè àwọn ọ̀daràn kan London àwọn woman rights activists kan ní London ẹ mú kọ́ tó ń pè wọ́n tó wọn lọ́lọ́ ọ̀kadà rà. <laughs> ó túmọ̀ sí pé wà kọ́rẹ́ǹt tó àwọn ọ̀daràn yẹn táwọn láwọn ń díìlì pẹ̀lú human rights Amnesty International so wọ́n ní wọ́n wá kọ̀wé sí Bauchi state government ní nǹkan bí ọ̀sẹ̀ tó kọjá wípé àwọn ẹni tẹ́ mú tẹ́ fi ajẹ́ yẹn àwọn ọkùnrin tí ń bọ́ ọkùnrin sí o ẹ máa gbọ́ ohun tó fẹ́ sọ ayé wípé àwọn ẹni mú tẹ́ fi ajẹ́ yẹn ó takò human rights so because èèyàn lẹ́tọ̀ọ́ láti ṣe tó bá wù so ọkùnrin lè bọ́kùnrin sùn obìnrin lè bóbìnrin sùn la ilaha illallah tó torí tọ́lọ́ kí lọkùnrin wá lọ́dọ̀ ọkùnrin kí lobìnrin wá lára obìnrin àmọ́ níjọ́ tí yẹn bá ti gba dáadáa tó wà lọ́dọ̀ ẹnìkan tó gbà á tó fi làákà rẹ̀ pamọ́ ńgbà tí ó gbà ó gbé làákà rẹ̀ pamọ́ ńgbà tó gbà dáadáa yún ó rí kó gbà dáadáa má ì dáa. ntọ́sẹ̀lẹ̀ nu ńgbà tá a gba àṣà òyìnbó àgbà àríkó mú science and technology wa agba àríkpé omu mú nǹkan kan wá lè tó ti pé tá a bá kọ́ a fi máa jẹun ìgbà tá a wá gbà ń agbàgbé fọpọlọpọ amálé ńjọ tá a gbà wa débi wípé ẹ wo bí àwọn ọmọbìnrin wa ṣe ń ṣẹranko ká títì ẹ wo báwọn ọkùnrin wa náà ṣe ń ṣe bí ajá tí o lókun lọ́rùn ká títì ẹlòmíì alọ́lẹ̀ yẹtímẹ́tí omi àni wọ́n bò ń ba orí kí wọ́n bò ń dín sùkú omi àni wọ́n bò ń fowú dì í ó sì pera rẹ̀ lọ́mọ iléèwé títí ẹ̀ máa lọ iléèwé máa gbọ́n ni àbí máa ya wèrè tí ọ gbogbo ẹ̀kọ́ tí ò jẹ́ kéèyàn tí ọ gbogbo ẹ̀kọ́ tó sọ ọkùnrin tó sọ obìnrin di wèrè kì í ni wọ́n ń pe léèyàn wèrè wọ́n innama yakhsha Allaha min ibadihi al-ulama àwọn olùmọ̀ ní páyọ̀ ọlọ́run ọba nínú àwọn ẹrú ọlọ́run ọlọ́run sọ àwọn olùmọ̀ wa sọ pé kìí so olùmọ̀ ṣẹ̀rí àlàsànfà ó lè jẹ́ pé ìmọ̀ nípa àpáta ló ní wàláhì tó o bá jẹ́ mùsùlùmí ó lékún nípa ayọ̀ ọlọ́run ju ẹni tí ò ní mọ̀ yẹn lọ tó bá jẹ́ mùsùlùmí ìmọ̀ọ́nì rẹ̀ páyọ̀ ọlọ́run rẹ̀ yóò ju tẹni tí ò ní mọ̀ yẹn lọ bíkọ́sì wọ́n ó rí àwọn àṣírí kan tó ṣe pé ẹni tí ò nímọ̀ yẹn ò ní rí ó sì gbà fọlọ́ pé Allahu Akbar ọlọ́wọ́ bá wa ló tóbi jù àbí bẹ́ẹ̀ kọ́ ni tó ṣùgbọ́n nígbà tó bá jẹ́ pé àwa ti fọpọlọ tiwa pamọ́ ìbàjẹ́ òyìnbó àwa sọ́dọ̀ làjù ìbàjẹ́ òyìnbó asọ́dọ̀ làjù ní ìsìn ọkùnrin bọ́kùnrin sùn ṣé ẹ̀yin náà ò rí ní gbogbo ìlú òyìnbó ni ó yẹ káwà current ẹ rí i pé báwọn ti ń ṣe ń ṣèwọ́de pé àwọn fẹ́ bára àwọn sùn lọ́kùnrin ti ń ṣe ń ṣèwọ́de àwọn tó káńtà àwọn náà tún ṣèwọ́de táwọn bá ṣe tiwọn lónìí àwọn eléyìí ó ṣe tiwọn jọ́ kejì kórìí yóò pè ní ẹ fẹ́ báyìí wá jẹ́ ni. tó etí orí àwọn kan ò pé sí wọn tí wọ́n fẹ́ báyìí àwọn èèyàn jẹ́ sí wọn làwọn kan wàá dì mú nílùú torí tiwọn ò ti pé dáadáa. àníná ẹ science and technology tẹ́ fi tún náà ṣe àárọ̀ mímu ẹ science and technology tẹ́ fi wá lọ́síwájú fún ẹ wá ń rí hòhò ọkùnrin wa ń bọ́kùnrin sùn obìnrin wa ń bóbìnrin ṣèrànù àwa ni yes we are civilized sí ọ civilization yẹn ọ̀làjú òfò aláìlàjú afọ́jú tí ń pera rẹ̀ lẹ́ni tó ríran ẹni tó yẹ kẹ́ ẹ sì lù tí ń tó rìn títì tí ń sapá kánda tó yẹ kẹ́ ẹ dápá yẹn dànù. sọpọlọ àjẹmọ wọn láì kọ sọpọlọ òun mú ọmọ obìnrin olóbìnrin ọfọwọ́ dákàrà àdì rẹ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ wọ́n wù ọ́ ọ̀hún àti ẹ̀yin ẹ̀rọ ṣe bẹ̀rẹ̀ mọ́ṣáláṣí lọ́ọ́ yẹ̀yìn fa ìgbà ah. <laughs> tí wọ́n sọ fún pé ìtẹ̀sẹ̀ yóò dáa ebi ẹ̀kọ́ ni bàbá rẹ̀ ràn wá kọ́ ẹ̀ka ah, jókòó ń bẹ̀ yẹn tí wọ́n ti sí mẹ́sàlásí ọlọ́ṣogbo àbí wọ́n ti sí just go and sit down in the mosque la ilaha illallah. ṣé wọn kọ́ àwọn kan wà tán ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ pé kò sí wàásù tẹ́lẹ̀ ṣe fún wọn wọ́n mọ̀ wọ́n yín kórìí dín ní òpè ẹ̀rọ ayé ẹ̀jẹ̀ ẹ̀dàkùn ayé wo ni bẹ́ẹ̀ nù ranù ayé wo ni bẹ́ẹ̀ nù ranù àwọn ọmọbìnrin torí tí wọn ò pé èèyàn torí tí wọ́n ti dọ́ta àwọn aláìlérò lórí wọ̀nyẹn àwọn gan-an ní nǹkan anújù àbí kìí sá wọn àwọn ní nǹkan anújù nítorí pé ọkùnrin ní ìsìnkè hàn lójú tiwọn yóò jìyà o yóò jìyà tí o bá jẹ láyé bì tọ́lọ̀ bá fẹ́ fi àjọ dára lọ́rùn yóò sì jẹ àmọ́ kìí hàn lójú ọkùnrin tí yóò hàn lójú rẹ̀ pé o ti fún ẹnìkan lóyún o ti bàtà iye ọmọbìnrin kan jẹ o ti tẹ́ máa hàn lójú kìí hàn lójú àmọ́ obìnrin yóò hàn lẹ́sẹ̀ gan-an wọn bá ti di pẹ́sẹ̀ ń jáàmù pé ọjọ́ jẹ́wọ́ orí lónìí ẹ̀yìn lọ́la jẹ́wọ́ tọ̀ nígbà tí sì ń ṣe wangele wangele kásùkúlù iṣẹ́ tí wọ́n ní kọ́kọ́ kọ́kọ́ júmọ́ màmá rẹ̀ bàbá rẹ̀ ń gbààwẹ̀ nítorí pé òun lè bá àrí sùkúlù lọ òun sì ń jọ̀sán ọkùnrin náà máa bọ́kùnrin ti bàjẹ́ nígbà tí wọ́n máa pè ó sẹ́ẹ̀lì ń ta ọkùnrin lásán wọ́n á gbé bóun ni wọ́n ṣe ṣe ní banana and flower ok àwọn táwọn banana náà lásán àwọn lọ́nà táwọn fi lè bàrínà ayé ara àwọn táwọn fi bàjẹ́ yẹn wọ́n á di kọkùnrin lé ọkùnrin ká ọlọ́run ọba yìí tó wá jẹ́ o ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ìbàjẹ́ ní ti o nínú ìdájọ́ tó burú jù tí ṣẹ̀ríà ní ká fi jẹ yẹn yà kò sí bíi ti ọkùnrin bọ́kùnrin lò nínú àwọn ìdájọ́ tó burú jù nù nínú ọ̀rọ̀ tó wà lórí bá ti ṣe pa pípa náà ni o àmọ́ ìyapọ̀ ẹnu wa wà lórí bá a ṣe pa wọn ẹnìkan Ibn Abbas radiyallahu anhu ọ̀rọ̀ tiẹ̀ ni pé ká gbé wọn lọ sórí àpáta tó ga jù la ilaha illallah ìyẹn bọ́lọ̀ ń ṣẹṣẹ pẹ̀lú àwọn èèyàn ta ni anabi lò ó wọn ikú burúkú torí kíni ó rìlíìsì bàṣíkè nọ́mbà ó rìlíìsì náà lọ́wọ́ àpọ̀rọ̀ tán kọ́ tán ẹ wá wo ohun tí ó kẹ̀yìn rẹ̀ ọlọ́run bá mọ̀ bá tiwa jẹ́ o ọlọ́run jẹ́ kọ́pọ̀lọ́ owó pé sẹ́rí àwọn onílàákà yìí kò sẹ́ni tẹ̀lé sàǹfààní lọ́dọ̀ rẹ̀ even tó fi dórí àṣetán ṣé máa sọ pé Abu Huraira radiyallahu anhu ìbílísù ah, ó ní àyàtà kùrùsì bọ́ọ̀ bá ń ké o ńgbọ́ bá sun o àbúrúkọ ní ti lè mọ́ ọ anábì tí ló tọ́ lọ sọ fún amúlọ́gọ́ òkúrọ̀ àbí bẹ́ẹ̀ ni anábì fi hàn kó lè gba àǹfààní lọ́dọ̀ rẹ̀ gan tó ti pé sùúrù torí ẹ̀ òyìnbó gbé nǹkan kan wá fún wa kó burú á nínú rẹ̀ àmọ́ onílàákà yóò máa ṣe má àlàgàràbàlà yóò máa jọ èyí tó bá dáa yóò mú èyí tó dáa ńkọ́ yóò fi sílẹ̀ èyí tó dáa yóò mú èyí tó dáa yóò fi sílẹ̀ torí pé at the end of the day mùsùlùmí lè ní gbogbo nǹkan tí mo máa ń ṣe tí ó bá ti gbẹ̀sìn lọ́wọ́ mi kò sálùbáríkà ń bẹ̀ mà so nítorí di eléyìí báyìí ẹ jẹ́ ká kọjú mélé yẹn lẹ́yìn obìnrin bóbìnrin ránù obìnrin bóbìnrin sì ránù minal fawahish nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ni gbogbo eléyìí ń bẹ náà àtàwọn òyìnbó àwọn ẹranko àwọn wèrè àwọn ajá torí ẹnìkó òyìnbó téèyàn bá ń kàwé tó sì ń wo civilizations kọ̀ọ̀kan síra wọn civilization òyìnbó pèèyàn lọ sí di ìbàjẹ́ púpọ̀ ẹ̀rí pé wọ́n ní ẹ̀ gbọ́dọ̀ dábẹ́ fóbìnrin rárá ẹ̀ gbọ́dọ̀ dábẹ́ fóbìnrin rárá ẹ̀rí pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa náà wọn náà mọ polówó rẹ̀ tàbí bẹ́ẹ̀ kọ́ ni gbáà kìíní yẹn gbogbogbò wọ́n takò human right wọ́n pa àwọn èèyàn sáyé nínú àwọn ok wọ́n pa àwọn èèyàn sáyé nínú àwọn ṣé káwọn obìnrin yẹn dájà ni náà wọ́n náà oníyàwó wọ́n níyàwó ńlẹ̀ gbàtó níyàwó ńlẹ̀ yẹn ìyàwó rẹ̀ tó bá fẹ́ jáde láàárọ̀ yóò ní ẹ má lọ bí sẹ́ òun fẹ́ rí yín mo fẹ́ jáde lọ́sàn-án mo fẹ́ rí yín lálẹ́ kún mọ́ òní sùn tí lè mọ́ ṣé ọ̀sánlé àbí òní sánlé nàám tọ̀ eléyìí rùn lẹ́yìn náà ọ̀làbúrò lóbìnrin bọ́kùnrin kan ṣe gbé kalẹ̀ tí wọ́n sọ kalẹ̀ tàì sọ kalẹ̀ ló tún fóònù ẹlòmíì làwọn náà tún wá gbé e. bẹ́lẹ̀ yìí náà tún ṣe wàá dànù ó tún fóònù ẹlòmíì wọn tún wá gbé sínú rẹ̀ ó dùn àbọ̀mọ rẹ̀ ní í sínú rẹ̀ ó dùn inú ò ní dùn. obìnrin láyé pé ọkùnrin wa lòun náà dáhùn kìí ṣe pé kóbìnrin ọmọ wa lé ọkùnrin ká ayédoríkodò inú obìnrin ń jàmá ayédoríkodò ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọkùnrin wọ́n máa retí pé kóbìnrin ó fún àwọn call àbí ẹ̀kọ́ ni if you don't call no response tó yẹn ni kó nìkan máa kọ́ọ̀lù ẹ ẹ dákun sẹ́wọ̀n káyé ti doríkodò nìyẹn ó doríkodò àbí ò doríkodò àá ṣé obìnrin máa wọ́kùn àbọ́kùnrin máa wóbì náà tán ìgbàdá nàbì sọ pé tazawwaju alwadud alwalud ṣé tazawwajna ìlọsọ ni àbí tẹ̀sán wọ̀ jù ẹ̀yin ọkùnrin yẹn ṣe kí ni ẹ fẹ́ obìnrin ẹ ṣe pé ẹ wá òfin o. tí wọ́n bá kẹ́ ẹ wá wọ́n bá ní kẹ́ ẹ wá kọ́tíìpù yín nù. tó bá yẹ pé wíwá wọn bá ní ẹ wá kọ́tíìpù wọn ń pè yín lọ díẹ̀ anábì ẹ sì pè yín lọ bàjẹ́ wọn ní ẹ fẹ́ eléyìí tó túmọ̀ sí pé if you are not ready to marry má bá obìnrin kankan sọ̀rọ̀ o ẹ máa fara yín ká tọ̀ eléyìí fi hàn wá pé ọkùnrin ní máa wó obìnrin kìí ṣe kóbìnrin ní máa wọ́ ọkùnrin tọ̀ àmọ́ ńgbà tí gbogbo nǹkan bá ti dorí kodò obìnrin ọmọ ọwọ́ ọkùnrin torí yọ̀mọ̀ pé òun sá nídìí ọkùnrin òun sá ń karama karama fóbìnrin àpọ́nlé fẹ́ wọn fún wọ̀sí torí ẹ̀ lànà bí sallallahu alayhi wa sallam gbàdọ̀ obìnrin kan tí ń bọ́ kan dábẹ́ lọ́wọ́ anabi ní bíntín báyìí ní kọ́ rẹ́ bíntín báyìí ní kọ́ nítorí pé makruma fóbìnrin àpọ́nlé ni kò ní ya ajá kò sì ní ya ẹni tí ọkùnrin tí ó wa sọ di ẹni tí ọjà mọ̀ kankan tí ó ma sáré tẹ̀lé ọkùnrin ká kò sọ di èrè lọ́dọ̀ ọkọ rẹ̀ nígbà tó ọkọ rẹ̀ náà bá ń ba ṣeré òun náà ní bá pé gbogbo abẹ́rẹ́ wọn fádànù eléyìí Islam náà takò eléyẹn islam takò òun náà eléyẹn lòyìnbó fẹ́ takò ló wá kọ́ndẹ́mù gbogbo ẹ̀ ẹ̀yin náà wá bá kọ́ndẹ́mù kíni gbogbo ẹ̀ tó yé wa. so nítorí pé sọ́mọ́ aláwọn dábẹ́ tí wọ́n fá gbogbo abẹ́ obìnrin dànù eléyẹn islam gan takò àyè gbọ́ kí n láyé pa ànábì wí ànábì ní bíntín báyìí ni kò mú bínkínkín ní báyìí débi pé ẹ̀jẹ̀ gan ò ní jáde nítorí pé àpọ́nlé ni fóbìnrin àpọ́nlé ni fóbìnrin yóò jẹ́ kí obìnrin ó ní tìjú subhanallah tẹ́wọ́n ti ra mú bíntín ojú rẹ̀ onímọ̀ báyìí yóò jẹ pé ojú rẹ̀ wálẹ̀ ẹ àwọn kèfèrí wọn yẹn àbí mùsùlùmí náà tó ṣèṣì tí wọn dáàdi fún gbójú rẹ̀ ó sì mọ̀ wọ àwọn ọkùnrin àmì èyí tó ní tìjú ẹ ojú rẹ̀ wálẹ̀ tọ́ eléyìí ó fi nítorí lè wa jìnnà sí ìbàjẹ́ nu àwọn obìnrin tó bá ti wá wà tó kí wọn dábẹ́ fún wọn máa wá ìranù ìbàjẹ́ gbogbo gbà èyí tẹ́ máa rí ikú obìnrin tó ń sanwó fọkùnrin kọ́ àbò tẹ̀ bàjẹ́ wàlà hàwùlà wàlà quwwata illa billah eléyìí ń bẹ́ẹ̀ nu kí ni fawahish ọlọ́wọ́n bá ṣe ilé wọ̀. wa qatlun àyàn jama ọ̀n bẹ́ẹ̀ nu bàjẹ́ o ẹ̀mí yìí báyìí ta lónìí awakọ ọlọ́run ọba lónìí eléyìí tó túmọ̀ sí pé ìwọ fúnra rẹ ò lè pé ayé sú ọ ọ wá para rẹ tó o para rẹ kí lànà sọ o fi para rẹ náà lọ́lọ́run bó fi fìyà náà já ànàmà ànábì sallallahu mu májèlé tó fi para rẹ májèlé rẹ yóò bá nu náà já ànàmà yóò máa mú láéláé fi irin tó fi rẹ àbó fi rẹ pa yóò irin rẹ nínú náà ànàmà tí yóò nara rẹ láéláé tí yóò fi rẹ láéláé eléyìí túmọ̀ sí pé ẹ̀mí yẹn kì í ṣe tiẹ̀ ta ló ní Allah sọ pé ah, you are prophet gbogbo gbèsè yẹn ti lé and you don't know what to do uh, way out òun náà ni kò para rẹ kò para rẹ ṣé wọ́n ló nira rẹ ni kì í ṣe wọ́n ló nira rẹ ọ̀dà kò tọ́ kí wọ́ tẹ̀mí wà lára rẹ kò gbà á sọ́wọ́ atọ́kẹ́ lomi ọgbẹ́mí rẹ sọ́tọ́ kọ̀tọ́ ìbàjẹ́ ńlá ni o torí ẹ̀ ló fi jẹ́ pé gbogbo gbogbo àwọ̀ gbogbo àìgbọ́ra ẹni yé tó léwu kọ́ wà láàrin yín ẹ gbọ́dọ̀ bá débi pé ń pa ọ́ ẹ gbọ́dọ̀ bá débi pé ń pa ọ́ sẹ́rí ń pa ọ́ tíyẹn bá sọ lẹ́nu lásán nínú òfin ṣẹ̀ríà ó léwu o ó léwu o torí pé tọ́ba ní ọ̀pá àyàn tó ń ti sì rọra kọsẹ̀ tó ṣubú tó kú mẹ́ngbà yẹn tí wọ́n bá fẹ̀sùn kan pọ̀ pààyàn ọ̀pààyàn abọ́pààyàn ó ti pààyàn nù ọlọ́mọdé apààyàn àmì ẹ̀sìn àwọn kí ni máa dùn lẹ́nu Yorùbá jù à tọ́wá ti di pé. awọ kan bá ti sẹlẹ láàrin yín pé ha hmm, àwọn èèyàn rẹ ò fojú sunkún ẹ sétò ń bá wa kú ẹnu wọn fi sunkún ti àbójú <laughs> so wọn ma fi kú bara wa bí ìgbà tó wọn ní kú mọ́ntì ẹ̀ lẹ́yìn náà ọlọ́run máa ọdí orí ètí ń bẹ fọ́pọ̀lọpọ̀ Yorùbá gan àwa ti wá máa wù wá ni irú irú irú ẹ̀jẹ̀ burúkú wo nu tí jẹ́ ìtara tiwa ti máa pọ̀ jù ẹni tẹ́ ti jọ rẹ́ tẹ̀jọ́ mọ fara yín ká tẹ̀jọ́ ń sọ rẹ́ tẹ̀jọ́ ń dunnú síra yín tó wá jẹ́ pé ńgbà táwọ̀ rọra wà rí yóò mọ̀ á wọ̀ kú subhanallah ẹ̀mí tí èsì wọ̀ lọ da báwo ló ti fẹ́ gbà kọ́ lọ́wọ́ bó tó ṣe tán àti gbà tó lè rí gbà ó lè rí gbà. wọ́n wá ní àpèpá náà ní kẹ́sì fún wọn pè pa torí ẹ̀ tí wọn náà bá ti gbọ́ tẹ́nìkan pè ọ́ lójú oorun ọgbọ́dọ̀ gbọ́dọ̀ dáhùn o nàṣí àmọ́ ń ṣe fún wa ẹ gbọ́dọ̀ dáhùn o tó yé wa torí pé wọ́n ní kíní kan àpè pa ó pè ọ́ pé lágbájá o tó bá ti ní ó tọ̀ <laughs> torí ẹ kó tó sùn kí láwọn máa ké ayatul kursi ayatul kursi àti kíni amana rasulu bima unzila ilayhi min rabbihi wal mu'minun tọba wa hàn kó kú ìmọ̀tọ́ wa kú àtìrí wa tú pé nìkan ló pè ọ́ lọ́pàá ọ́ sẹ́wọ̀n kíkọ̀ sọ ládà àbí bẹ́ẹ̀ kọ́ ni kò sì gun ọlọ́bẹ ṣé a lè mú pọ́pá yẹn àbá lè mú náà á sì mú á sì lè mú á sì mú lópin tá a bá ti rí ẹ̀rí. E tó fi hàn dájú pé ó pè é àbí òye wa á mú pé kí ló ń pè é sí. ẹ̀ tó wá ọ́ lówó ó fi wá jẹ́ páàrin òru lọ́ọ̀mà lọ pè é ọ̀nà sì jìn ọ̀daràn burúkú ńgbà tí ìyá bá jẹ́ yọ jẹ́wọ́ torí pé ti sọ pé anna bin gbogbo ẹ̀mí tó bá pààyàn tó máa ma pààyàn pípa náà là pa ọ̀nà. walakum fil qisasi hayatun ya ulil albab ọlọ́ni ìsẹ̀mí bẹ fún yín lára gbígbẹ̀san lára ẹni tó bá ṣe nǹkan kẹ́kẹ́ gbẹ̀san lára tiẹ̀ náà torí ẹ̀mí tiẹ̀ ọ̀wọ́n ju tiẹ̀ lọ torí di eléyìí gbogbo ẹni tó bá pààyàn wọn pa ni ìbàjẹ́ ni pípààyàn jọ̀mọ́ ìbàjẹ́ ò pààyàn lọ́pọ̀lọpọ̀ tọ́ba láǹsọ̀ọ́sẹ̀ lu àbí ẹ̀kọ́ ni àwọn àdá tuntun tuntun wọ́n lọ fáìlì ẹ̀ lọ́nà tó ṣe pé tí esin gan wá ṣèṣì kọjá yọ wọn ẹlòmíì gan wọ́n kó àdá ní ní ní lórí àtẹ rẹ̀ wọn ò sanwó nígbà tó tún sọ̀rọ̀ àdá náà wọ́n yọ sí i subhanallah anabi sallallahu alayhi wa ẹnìkan yóò gbọ́dọ̀ yọ àdá kò gbọ́dọ̀ yọ idà kò gbọ́dọ̀ yọ ọbẹ kò gbọ́dọ̀ yọ ìbọn kò gbọ́dọ̀ yọ nǹkan ìjà kan sọmọ ẹyà rẹ̀. torí pé tó o bá yọ sí sẹ́rù ọ̀gbọ́ ipá ṣètánì lè lu ọwọ́ rẹ bí ìwọ mú lọ́ba pé sọ́ra rẹ sọ́ra rẹ àṣetánì sọ̀rọ̀ àgbà dáhùn àwọn ọmọ rí pọ́wọ́ tiẹ̀ lọ́wọ́ o àṣetánì gbà fi ta àwọn èèyàn ọ àga èmi ọ̀sán ọ̀pẹ à ebi ọwọ́ rẹ lọ́wọ́ àbí èso ọwọ́ rẹ lọ́wọ́ mú kẹsùn ni ẹ gbọ́dọ̀ ná nǹkan o nítorí kí èsù ọmọ bá ọwọ́ sẹ́mi kọ́ àwòrán èso yàrá yarakum huwa wa qabiluhu min haythu la tarawnahu èso àtàwọn ọmọ rẹ̀ ń rí yín bí tẹ́yìn ọ̀gbà rí wọn tọ́ àwọn rí pé ìwọ lọ gbàdá mu ó rọra lọ́wọ́ rẹ̀ ọwọ́ rẹ̀ èmi ò ẹ̀ máa ṣùgbọ́n láyè sìn bíi kẹ́ẹ̀kú kẹ́ẹ̀kú náà ní kọ́nà sànù wa. ma zahara minha wa ma batan ọlọ́run lè tó hàn nínú àti ètò pamọ́ ètò hàn nínú rẹ̀ náà lè tó hàn gbé hàn sí gbangba ètò ń polówó ní gbangba bíi kún sílé aṣẹ́wó nísìn kún onítọ̀ gbogbo ẹni tó bá ti wá fifty naira náà ní ọ̀sán gbogbo ẹni tó bá ti wá five thousand ní ọ̀sán eléyàn ma zahara ni àbí kún ọ sọ pé tọ̀ tẹ́ẹ̀ máa fẹ́ kábàáyín pààyàn iṣẹ́ pípààyàn làwa ń ṣe ma zahara nù àbí òye wa kí wọ́n kọ síwájú lé wọn pé àwọn ayakila nu ẹ wá háyà wọn máa bọ́ hara nu wọn máa bọ́ tán ètò wọn ṣe ń kọ̀rọ̀ àpèpá ẹ lọ sọ́sọ́kun tẹ́ bá ti sọ́sọ́kun yóò kù kí lélẹ́yìn ètò wọn ṣe ń kọ̀rọ̀ nu àbáwọn ṣe ń ṣe dìnnà ní kọ̀rọ̀ ẹni tó ń pè ní gbangba masha allah taqi olùkọ́yọ̀ ọlọ́ni ṣùgbọ́n ní kọ̀rọ̀ kò lè má ṣe dìnnà la hawla wala quwwata illa billah eléyàn wọn máa bọ́ tán náà nu kò síbo ṣe fẹ́ gbéra rẹ̀ pamọ́ fọlọ́n kò lè pamọ́ sọlọ́n gbogbo ẹ̀ lọ́lọ́run ṣe léèwọ̀ ọ̀ wá ní sọ kí hàn ẹ ńgbà tèmi ò kúkú máa ṣe tèmi gbangba torí di eléyà oríjì ń bẹ bẹ́ẹ̀ ni ìyá sì ń bẹ àbí yóò sì ìyá ń bẹ ṣùgbọ́n sọ pé gbogbo àlùmọ́ mi la lè sàmójúkúrò fún àyàfà àwọn ẹni tí ń gbogbo ni ṣùgbọ́n ẹni tí ń ṣe tiẹ̀ ní gbangba ó burú irú àwọn tí ń rìn ìhòhò yẹn irú àwọn tí ń dì mọ́ra wọn lójúgbà ara yẹn gbogbo irú àwọn tí ń ṣe bàjẹ́ lójúgbà ara ẹni tí ń pààyàn tí tuntun kéde pé apààyàn ló àfa apààyàn ló babaláwo apààyàn ló kullu ummati mu'afa illa al-mujahirun gbogbo àlòmọ̀ mi ilẹ̀ ni tá a sàmójú kúrò àyàfà àwọn tí ń ṣe kíni tí wọ́n ń lójú táyé torí pé ẹni tí ń dẹ́ṣẹ̀ lójú táyé bí ìgbà tí ń sọ fọlọ́n pé wọ́n lọ́ọ́ máa mú yàn kí ló dé tó mú o wọ́n lọ ní àlọ́dọ̀ tó fi jẹ́rú òun ó ti yẹ kí àwọn kọ́ fọwọ́ bà ó. sọ anabi sallallahu alaihi wasallam ní gbogbo àlómà ìlọ́wọ́ à ń pò pé kọ́ lọ́ọ́ sàmójú kúrò fún tó bá fẹ́ àyàfà àwọn ẹni tí ń dẹ́ṣẹ̀ ní lójú gbàrà bí ẹnìkan tí ó sọ pé ẹ ẹ eh, kò sílu tí wọn ti ṣèbàjẹ́ àwọn ará àwọn obìnrin kan náà ti lọ ṣe zìnà mọ́kà àwọn ará àwọn kan ti lọ jalè mọ́kà àwọn rí àwọn àwọn lárúbáwá náà bá wọn ṣe zìnà àwọn náà bá wọn ṣe kò ta ló sọ pé kò sún ranù bì kan kò sílu ọlọ́run ọba kan tẹ̀ ní ráwọn tí ń ṣe ranù ẹ rí wọn ṣùgbọ́n mélòó ni wọn mélòó ni wọn lẹ́gbẹ̀ẹ́ ẹni tí ó ṣe ranù lẹ́yìn ẹni tí ń ṣe ranù tí wọ́n bá bí da kó sọ pé ń ṣe ranù àbí òye wa tí wọ́n bá bí da kó sọ pé ń ṣe ranù sẹ́wọ̀n kíkọ́kọ́ wọn ti ń ṣe tọ́wọ́ bá sì bà wọn wọ́n fi wọn ṣe kí ni wọ́n fi wọn jófin eléyìí fi hàn wípé ó lè rí ibi tí wọ́n ti ń ṣe ìranù lójú táyé ní Maka àbí Medina àbí nílùú nínú àwọn ìlú tí wọ́n ti ń lò fún ọlọ́yìn sọ àmọ́ lọ́dọ̀ tí wọ́n ń kọ́ kọ́dà gan-an nípa ibi tó jẹ́ pé àwọn bàbá àti ìyá wọn tún ti ọmọ wọn ta wípé ọmọ táwọn ẹlẹgbẹ́ rẹ̀ ń fi ara wọn pa ni gbígbé wọn fìdí wọn pawó ni subhanallah bàbá àti ìyá tó bímọ sẹ́mi pé ọlọ́nkọ́ sànù wa ni so nítorí di eléyìí eléyìí fi hàn wá pé ìgbàjẹ́ ọ̀dà àjẹmọ́ èèyàn mọ̀ á bẹ lọ́n wípé allahumma habbib ilayya al-iman wa zayyinhu fi qalbi wa karrih ilayya al-kufra wal-fusuqa wal-'isyan wa min ar-rashidin ìwọ ọlọ́wọ́n ọba fi ìfẹ́ ìgbàgbọ́ òdodo sí mi lọ́kàn kò sì ṣe ìgbàgbọ́ òdodo lọ́sọ̀ nínú ọkàn mi kó wọ́n fi ìkórira ìgbàgbọ́ sí mi lọ́kàn ìsepò kí fi ìkórira rẹ̀ sí mi lọ́kàn ìsẹ́lọ́n fi ìkórira rẹ̀ sí mi lọ́kàn kó wá sí mi lọ́kàn nínú àwọn ẹni tó èèyàn gbọ́dọ̀ máa bẹ lọ́n bẹ́ẹ̀ pàápàá yóò sì rin àrìn forí gbági nítorí pé ó fẹ́ rí ìbàjẹ́ lọ́tún ìbàjẹ́ ní bẹ lọ́tún tó bá yí ojú sósì kí ló tún rí ìbàjẹ́ náà ni tó bá wọ̀ kánkọ́ inú rí tó bá ní jẹ́ mọ́ ọ̀wọ́ ẹ̀yìn à ó túmọ̀ sí pé àfikún náà bọ́ sànù wà ní àfikún náà bá kó sànù wà àwọn ẹlòmíràn á sọ pé ẹ̀kan fẹ́ sọ ayédèlé níta àwọn rí tí náà àwọn fi ń dùn ẹ̀ à sọ pé kinní kan ọ̀dà <laughs> wàlà hawla wàlà quwwata illa billah ọlọ́run sọ pọlọ wọ́n dorí kodò. wal ithma ọlọ́run bá tún ní àti ẹ̀ṣẹ̀ ó ń ṣe ẹ̀ṣẹ̀ léèwọ̀ ẹ̀ṣẹ̀ tẹ́ rí yẹn kọ̀ dáa ẹ̀ṣẹ̀ tẹ́ rí kọ̀ dáa ṣùgbọ́n wu ọlọ́run ipe kó wọn dá ẹ̀dá kan tí ò ní ṣẹ̀wọ̀n rárá tí wọn ò ní máa ṣẹ̀wọ̀n rárá tẹ̀ àwọn ẹ̀dá kan tí ò ní máa ṣẹlọ́n rárá àwọn làwọn ta ni. sọ ó sì wú òun kó wọn dẹ́da kan tí ò ní sí òun rárá tó pé yóò máa ṣeun náà ni onítàní àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ ó tún wá wú òun kó wọn dá kan tó pé yóò máa ṣeun yóò sì máa ṣètò òun náà níta ni ọmọ èèyàn àtàwọn tí ṣe ṣẹ̀tàn tọ́ ó wù ọlọ́run wípé káwọ́ máa ṣeun ká sì máa sin òun. àmọ́ bàmá ti ń sè ká máa wá kíni ká máa wá àforíjì gbọ́dọ̀ wá nù àdéhìí kan anabi wa Muhammad sallallahu alaihi wasallam wọn ní tí ìbá ti kó à ń sẹ lọ́ọ̀ni à ń sì ń wá àforíjì ọlọ́wọ́n bọ̀ bá pa gbogbo wa rún kọ́ wa dá wọn míì tí wọ́n máa sẹ́ tí wọ́n sì máa tọrọ àforíjì torí ó wù ká máa sẹ òun ká sì máa tọrọ àforíjì nítorí pé tá a bá sẹ lọ́n bó láti mọ Ọlọ́run bá ní al bó láti mọ ọlọ́wọ́n bá ní at-Tawwab bó láti sì máa ní ar-Rahim so ó wù ú kó kí ọjọ́ yìí pé ìtumọ̀ àwọn orúkọ òun yìí yọ hàn sí wa látara àti sí wa torí de eléyọ̀ atúmọ̀ sí kọ́ ọmọ àmọ́ máa dẹ́sẹ̀ ọkùnrin ti sọ pé wọ́n àti ti jẹ́ pé ọlọ́run ọba ó wù pé káwọn máa sẹ̀wọ̀n káwọn ṣe kí n fa ọmọ tó lè kú sórí ẹ̀ tí wọ́n á máa dẹ́sẹ̀ tí wọ́n á kú sórí ẹsẹ̀ ẹ sì rí i pé síbẹ̀síbẹ̀ ọlọ́run náà ò gbọ́dọ̀ dẹ́sẹ̀ ètò túmọ̀ sí pé ayé àdánwò la wà àbí ètò ayé àdánwò ayé àdánwò àmọ́ wọ o ọlọ́wọ́n bá lọ gbọ́dọ̀ dẹ́ṣẹ̀ ẹ̀ṣẹ̀ kálukú tó bá sì dá ta ni ọba gbé orí ara rẹ̀ ní òfi gbé o ọ̀rọ̀ pé baba ńlá rẹ̀ kan ti dáràn kan ẹ̀yin wá ń forí rù ká ẹ́ so nítorí de ilé ẹnìkan wá já dànù fún yín sóòótọ́ ni wọ́n ń tanra wọn jẹ ni o kò sí ẹnìkan tí ó rù ẹrù ẹ̀ṣẹ̀ nìkan kálukú tiẹ̀ ni ó rù ọlọ́ọ̀ni kíni wàlá tẹ̀síro wà zero tún wíṣọ̀rọ̀ ọkọ̀rọ̀ ara ẹrù ẹ̀ṣẹ̀ kan kò ní ru ẹrù ẹ̀ṣẹ̀ lómi ara ẹrù ẹ̀ṣẹ̀ kan kò ní ru ẹrù ẹ̀ṣẹ̀ lómi wà á lé ìsẹ̀lẹ̀ ìnsáni ìlànà sáà ẹnìkan sì ní gbẹ̀sán ẹ̀san kankan àfi tó ṣe láyé yìí torí di eléyìí táwọn anábì ọlọ́wọ́n ti ṣe tiwa náà láti ń ṣe anábì adamu aleyhi salam ọ̀sẹ̀ lọ ọlọ́wọ́n bá foríjìn àbí ó ti foríjìn ó ti foríjìn. kí wọn á ní tí yóò àgbẹ̀ yín jogún ẹsẹ̀ kan ta àwọn òjogún ẹsẹ̀ o abẹ́yìn jogún ẹsẹ̀ ni torí dáadáa tí wọn wọn ti gbé lọ ọwọ́ á pé ìwò nǹkan kan jogún lọ́dọ̀ wọn abẹ́sẹ̀ á ọlọ́mọdé ọpọlọ ó dorí kodò òtún mọ̀ pẹ̀lú wàkà ọwọ́ á ní ní àbáyé ìka ẹ wá kó ajágàbó lórí ẹ̀ ń sa lọ́gbẹ́ ẹ̀ ń ẹ wá ló ti ẹsẹ̀ lọ pẹ̀lú tẹ̀jẹ́ lẹ̀ ṣé olórí ìjọ kan náà ní ti pásítọ̀ kan gbà pé kẹ́ ẹ mú un náà kẹ́ ẹ pé tóbó lórí èso síìsì wípé torí pé ẹ̀sìn àwọn ọmọlẹ́yìn rẹ̀ pọ̀ púpọ̀ tó kó náà wá kọ́sẹ̀ Jésù lórí irọ́ wọn tí wọ́n pa tó ń ti kó wọn kan Jésù má gbélé bò kìí ṣe Jésù wọn mú o ọ̀daràn tó fẹ́ kó bá Jésù lọ́lọ́ngbáwọ̀ Jésù sí lára fa ìgbà wọ́n ti wá gbalẹ̀ sọ àfà wọ́n ti kan àjàgàmọ́ lórí ọlọ́wọ́n bá wá dáwọ̀ rẹ̀ padà tọ̀ nítorí pé ìgbà tí ó ní ẹjẹ́ kí n máa ń wò ó sẹ́ni tó bá sì súnmọ́ ni náà ní í ṣe ni ẹjẹ́ máa ń wò bọ́ bá wà lé ọkẹ́ ẹ lọ ẹ dé ọlọ́wọ́n bá sì gbá anábì Ìsá ó gbé lọ sókè àwọn náà wọ́n sì sọnù bíbélì pé anábì Ìsá ń ké pọ́lọ́ ọmọ fi mílẹ̀ fún wọn má jẹ́ wọn rí mi mú o má jẹ́ wọn ṣe kíní o ẹ̀yin wá ni wọ́n mú ìyẹn ni pé ọlọ́wọ́n gbàdúrà rẹ̀ kọ́ tọ́ ó sì kó sí wájú tó á ní kọmọ sínú lé kò sínú lé bàbá nìwọ ẹ rí nǹkan ẹni tá à ń wá nùkà ọ fẹ́ lu ọgbọ́n kàn pé kò sínú lé ẹ mú kínní wọ́n ti fún léṣo wọ́n ti gbá kínní ma lórí ọlọ́run á dáwọ̀ rẹ̀ padà àwọn ẹni tí wọ́n á ṣiṣẹ́ ẹnu àwọn Yahudi yẹn ẹnu wọn á pín sí méjì kẹ́ ah kìí ṣe Jésù táwọn fẹ́ pa ni àwọn kan ní ẹja ṣe lóko òru ẹ má kígbe ẹ sáà ti daṣọ bo lójú torí ẹ ló fi jẹ́ pé ẹ rí i pé tonti pé kò sí fọ́tò láyé ìgbà náà àmọ́ fọ́tò jésù méjì sọ́jọ́ra wọn ọ̀pọ̀ ẹni fọlọ́ tọ́ wal isma wal baghi ọlọ́run bá tún ṣe lé wọ̀ kẹta yọ ẹnu àlàkẹ́ máa di tẹ́ ẹ bí ghairi al-haqq láì jẹ́ lórí òdodo ọ̀tẹ̀ dídì èèyàn lè dìtẹ̀ sọ́lọ̀ èèyàn lè dìtẹ̀ sáwọn ẹ̀dọ́ ọlọ́run gbogbo ẹ̀ ìwọ ni ìdìtẹ̀ sọ́lọ́run onáà ní kó fi ọlọ́run ọba tó ṣe kọ tayọ rẹ̀ ọlọ́run ní ò gbọ́dọ̀ tayọ bí kò sì kọjá rẹ̀ eléyẹn jẹ́ ìdìtẹ̀ sọ́lọ́run ọlọ́run ṣe lófin pé tọ́ba sálùwàlá àwọn oríkèé tá a máa fọ̀kọ́ mọ́fọ́ ju ẹ̀mí ló lọ ẹ̀mẹ̀ta ọ̀fọ̀ lẹ́ẹ̀mẹrin kí ló ṣe ó ti dìtẹ̀ sọ́lọ́run ó dìtẹ̀ sófin ọlọ́run ọlọ́run ọba sọ fún ọ pé o gbọ́dọ̀ mutí o mutí kí lèyẹn ṣe ń yàtọ̀ sí pọ̀ sẹ̀ ó tún dìtẹ̀ sọlọ ọlọ́run bá lọ́ọ̀ gbọ́dọ̀ jalè ọjalè yàtọ̀ sí pọ̀ sẹ̀ ó tún dìtẹ̀ sọlọ gbogbo tayọ ẹnu àlà gbogbo àwọn àyè tọ́lọ̀ ti là kalẹ̀ pé gbọ́dọ̀ tayọ rẹ̀ tíyẹn bá ti tayọ rẹ̀ ńkọ́ kí ló ṣe ó ti dìtẹ̀ sọlọ torí rẹ̀ ǹjẹ́ yẹn lè dìtẹ̀ sọlọ láì ṣẹ̀ ǹjẹ́ yẹn lè ṣẹ̀ láì dìtẹ̀ sọlọ ma lam yunazil bihi sultana ọlọ́run tún ṣe léèwọ̀ ikeke ẹ̀sẹ̀bọ sọ́lọ̀ torí pé ìṣẹ̀bọ sọ́lọ̀ kò sẹ́ẹ̀rì tọ́lọ̀ wọn bá sọ̀ kalẹ̀ tọ́tọ́ka sí pé ọ̀dà kàṣẹ̀bọ sọ́lọ̀ abẹ́ ráyà kan rí ẹ̀rá dìtì kan rí tọ́sọ pé kò burú kẹ́ ẹ̀sẹ̀bọ sọ́wà torí ẹ̀ kò sí ọ̀sẹ̀bọ kan tó lè rẹ́rìí mu wa torí ẹ̀ gbogbo ẹ̀ńtẹ́ bá rí tí ń ṣẹ̀bọ sọ́lọ̀ yẹn takò kẹ́ ẹ pé kó mẹ́rìí wa lórí pé ń táwọn ń ṣe yìí dà kò bá jẹ́ nínú Islam ní tí ń ṣẹ̀bọ sọ́lọ̀ kò bá sì jẹ́ pé lóde islam ní ti ń ṣẹbọ sọ́lọ̀ ẹ pé kí wọ́n mẹ́rin ẹ̀ wá wọn à ní rọ́nà mú ẹ̀rí rẹ̀ wá títí tádi ẹ̀wọ̀n èhùwo nítorí pé kí ni ọlọ́run ọba ọ̀sọ́ ẹ̀rí kan kalẹ̀ lórí pọ́dà pé ká ṣẹbọ sóhun ẹ̀rí wo lọ́sọ̀ kalẹ̀ ẹ̀rí pé ìṣẹbọ sóhun kọ́ haram ni. ǹjẹ́ màkàn nínú àwọn àyà tó ka sí pé ìwọ ni ká ṣẹbọ sọ́lọ̀ naam innahu faqad harrama allahu alayhi aljanna wa ma'wahu an-nar wa ma lil-zalimina min ansar dájúdájú gbogbo ẹni tó bá ṣẹbọ sọ́lọ́run ọba Ọlọ́run ọba ti ṣe àlùjánnà léèwọ̀ fún ilé ìbẹ nọrọ tánàbí Ìsá ọmọ Màríyámà tó sọ fún àwọn ẹni tí ń pè lọlọ ní ìsìn tó sọ fún àwọn ẹni tó lọ rán sí ó ní dájúdájú gbogbo ẹni tó bá ṣẹbọ sọ́lọ́run Ọlọ́run ti ṣe wíwọ̀ àlùjánnà léèwọ̀ fún apádà sí rẹ̀ ọmọ wa jẹ náà àwọn alábòsí ò ní ní alárànṣe kan tẹ́tùmù àyà mi inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha ọlọ́run ọba lòun ní ṣàforíjì fẹ́nìkan tó bá ṣẹbọ sóun àmọ́ tí yẹn bá ṣe ẹ̀ṣẹ̀ tí ò tó ṣẹbọ sóun ó máa ń ṣàforíjì rẹ̀ fẹ́ni tó ń bá fẹ́. àyà mi ọlọ́run ọba ni wa laqad uhiya ilayka wa ila alladhina min qablika la in la yahbatanna amaluka wala takunanna minal khasirin dájúdájú àti ránṣẹ́ sí wa anabi wa muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bá ti ránṣẹ́ sáwọn anabi tó síwájú rẹ̀ pé tó o bá fi lè ṣèṣì ṣẹbọ sọ́lọ̀ pínrín la ilaha illallah anabi ganu tó o bá ṣèṣì ṣẹbọ sọ́lọ̀ wọn bá pínrín gbogbo sẹ́ẹ̀ rẹ tó ṣe dáadáa lábàjẹ́ gbogbo sẹ́ẹ̀ tó ṣe ní ó ó sì jọ́kan nínú àwọn ẹni òfò subhanallah ọlọ́run mẹ́sàn-án lọ́sẹ̀ bọ́ so ẹ̀yin náà sì mọ̀ ẹbọ ó pín sọ́nà oríṣiríṣi ẹbọ ńlá ẹbọ kékeré ẹbọ tó pamọ́ èwo ló dánú gbogbo rẹ̀ gbogbo ẹ̀ kò sí ètò ọ̀dà o ọlọ́mọ ti wá lọ́sẹ̀ bọ̀ so ṣùgbọ́n kí ni ìyàtọ̀ tó wà láàrin ẹbọ ńlá àti kékeré wọ́n ní ẹbọ ńlá gbogbo ẹni tó bá ṣẹbọ sọ́nà ọba lẹ́bọ ńlá tó gbé ntọ́jẹ́ tọ́lọ́ntọ́ ló fẹ́ lómi ìtọ́ yàtọ̀ lọ bí ìjọsìn bí àdúà bí kò dúran lórúkọ ẹlòmíì yàtọ̀ sọ́lọ́n bí kò má bẹ̀rù ẹlòmíì yàtọ̀ sọ́lọ́n tọ́ ọ bá bá bẹ́ẹ̀ kú ọlọ́run bò ní forí jìn láéláé inú ná ló sì máa bẹ láéláé torí pé ọlọ́run ní inna Allaha la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé ṣùgbọ́n ẹni tó bá ṣẹbọ tó kéré yóò máa bẹ lábẹ́ bọ́lọ́run bá bá fẹ́ ó lè forí jìn tó bá sì fẹ́ ó lè fìyà rẹ̀ jẹ tí ó túbá tó fi kú ẹ má pèjú ẹbọ kékeré wa kárí mi náà wọ́n ti wí yẹn omi masha allahu wa ntí ọlọ́run àti wọ́n fẹ́ lọ́sẹ̀lẹ̀ lawla allahu wa anta tí ọba sì ti àtọ́lọ́run nǹkan báyọ̀ bá ti ṣe ṣe bí tún ní á ah, mo fi ìbàdàn búra mo fi òkè ìbàdàn búra mo forí bàbá mi búra mo fò sákòókò búra ah, gbogbo gbogbo ẹnbẹ nù sẹbọ sọlọ ní ìsẹbọ tó kéré Ọlọ́run kó ṣàánú wa. tọ ẹni tó bá kú lórí eléyìí tó ṣe pé nǹkan ti ń sẹnu tó fi kú tó bá wù Ọlọ́run ọba ó lè fìyà rẹ̀ jẹ tó bá sì wù lè foríjìn. ẹlẹ́ẹ̀kejì ẹni tó bá ṣe ẹbọ lẹ́bọ tó ní ńlá gbogbo sẹ rẹ̀ tó ṣe yọ bàjẹ́ Ọlọ́run ọba ní wa qadimna ila ma amilu min amalin faja'alnahu haba'an mansura Ọlọ́run ọba ní àwa dojú tí wọ́n ṣe ní sẹ́ńlẹ̀ ayé asọ́ eruku tí atẹ́gùn gbé dànù nítorí pé kíni wọ́n ṣẹbọ sáwọ́ Ọlọ́run ọba. bákan náà àmọ́ ẹni tó bá ṣe ẹbọ sọ́nà lẹ́bọ tó kéré ẹbọ kékeré kì í ba gbogbo iṣẹ́ jẹ́ tí ẹbọ kékeré pẹ̀lú rẹ nìkan ni ẹbọ kékeré rẹ nìkan ni ó bàjẹ́ gẹ́gẹ́ bí tó ṣe kárí ba gbogbo òórùn rẹ irun tó kí tó fi ṣe kárí mi ni ó bàjẹ́ tó bá jẹ́ pé irun zuhuru ni irun zuhuru yẹn kọ́ ó bàjẹ́ ṣé tí kárí mi bá ti bàrún jẹ́ àìpé yẹn kí tọ́ba lòun ó tún kí ẹ pé àìkírun kan lẹ́ẹ̀mejì àbí òye tọ́ba sì lòun kì dandan yóò jìyà mo rò pé yé wa torí kó lè ba <laughs> ẹlẹ́kẹta ọ̀nà ni pé ìṣẹbọ sọlọ ní ìṣẹbọ tó nílá mukhrijun minal millatil islamiyya ó máa ń yọ ẹ̀yàn jáde kúrò ní islam la ilaha illallah gbogbo ẹni tó bá ti di ọmọlẹ́yìn Ṣàngó ọmọlẹ́yìn Ọya ọmọlẹ́yìn eégún ọmọ olóró ẹ́ gbogbo wọn tí wọ́n bá ti ṣe wọ́n di kíni wọ́n di kèfèrí wọ́n yìí ṣe mùsùlùmí mọ́ ọ́ tírú wọn bá jẹ́ mùsùlùmí tẹ́ mọ́ mùsùlùmí tẹ́lẹ̀ kéde fún wọn pé ti já kúrò ní islam tó bá pé id card kan wà tẹ́ ń kọ islam sí pé ẹ̀sìn wọn ni ẹ̀kọ́ síbẹ̀ kọ́ ọmọ olóró ní nísìn so ṣùgbọ́n tó bá ṣẹbọ lẹ́bọ tó kéré eléyàn kì í yọ̀yàn jáde kúrò nínú ẹ̀sìn islam ẹlẹ́kẹ̀rin òní pé ṣírkù ńlá ó máa ń sọ èèyàn dẹni tí ó máa bẹ nínú na láéláé ọlọ́kọ̀ sànù wa ṣùgbọ́n tó bá ṣe ẹbọ kékeré tó bá tiẹ̀ wọ́ná kò ní máa bẹ nínú náà láéláé àti iná díẹ̀ àti iná agbére kése èwo lọ́dà ọlọ́kọ̀ sànù èmi pẹ̀lú yín o tọ́ wa an taqulu ala Allahi ma la ta'lamun nínú ètò tún burú jù nínú ẹ̀ṣẹ̀ òun náà ni kíkẹ́ máa sọ nípa ọlọ́run ntẹ́ ẹ̀ mà ntẹ́ ẹ̀ léyìí àwọn ah. àlọ́ bá wí o àti àwọn ìwọ̀n kì í ṣe àfa àmọ́ ń ṣe bí àfa àwọn ansọ́fì lọ́lẹ́mẹ́ wà arbáì lọ́lẹ́mẹ́ wà ẹ̀sìmẹ́ni lọ́lẹ́mẹ́ àti àṣàrì lọ́lẹ́mẹ́ àwọn tó ní pé àbọ̀ àbọ̀ olùmọ̀ni wọn ìlànà olùmọ̀ni wọn ìdá kanu mẹ́jọ olùmọ̀ni wọn ìdá kanu mẹ́wọ̀ olùmọ̀ni wọn ìyẹn ọmọ. èèyàn ọmọ yóò sì kó mọ tọ́mátì wá béèrè kankan <clears throat> naam tọ yóò máa wá sọ alọlọ subhanallah ẹ dákun àwa gan síra wa sẹ́gbà kẹ́nìkan sọ nípa yín ọmọ ń pa yín wàhálà kódà pé ẹ da gbogbo nǹkan sí ha ǹjì kù ọmọ àwọn ń pa mi ó so àwọn ọlọ́run ọba wa wá ń kọ́ ọlọ́run ọba ní èèwọ̀ ni kẹ́ ẹ máa sọ nípa ọlọ́run ntẹ́ mọ̀ nípa ọlọ́run torí délé ó léwu háyà yìí ló fi hàn wá òfin kan tí wọ́n mú jáde nu ṣẹ̀ríà Islam wípé tí wọ́n bá bi ọ́ léèrè nǹkan kan nu ṣẹ̀ríà ọlọ́run tọ́ọ̀mù tó sì dáhùn ìdáhùn rẹ̀ wá ṣe déédéé ọ̀sẹ̀ lọ́hùn tó wa mọ òfin yẹn ṣùgbọ́n ọkàn rọra olo chance yẹn ọ̀sá rori kan so nígbà tó dáhùn ìdáhùn rẹ ṣe déédéé ọ̀sẹ̀ lọ báwo wá ni tí ìdáhùn rẹ ọ̀bá ṣe déédéé torí pọ́lọ̀ ti sọ pé wa an taqulu ala Allahi ma la ta'lamun ó tún ṣe léèwọ̀ kẹ́ ẹ máa sọ nípa ọlọ́run tẹ́ ẹ mà eléyìí ló fà yìí ló fà ní ta'ala. ni wọ́n fi kọ tírà àwọn Al-Qayyim èyí tí wọ́n pè ní kíni I'lamul Muwaqqi'in ar-Rabbil Alamin ẹ̀kọ́ fáwọn ẹni tí wọ́n sáìn dípò ọlọ àwọn àfa àwọn àfa sáìn ìwé wípé àwọn ọmọ ṣàlàyé ẹ̀sìn Ọlọ́run fáwọn èèyàn ó yẹ káàfọ kẹ́kọ̀ọ́ náà sọ pé ọyọ pé àfọ katira yẹn kó tó lè máa báwọn èèyàn sọ pé òfin Ọlọ́run ni ni kó bí léèrè kọ dáhùn ọwọ́ ọmọ tírà nítorí pé wọ́n ṣàlàyé gbogbo ntọ́ ẹ̀kọ́ sọ́ra fún gbogbo ntọ́ ẹ̀kọ́ ọmọ gbogbo ntọ́ ẹ̀kọ́ ọmọ ń paṣẹ rí ọlọ́run gbogbo kó o tó ti pọ̀ ìyanu rẹ̀ máa sọ̀rọ̀ torí de eléyìí ẹ rí i pé lónìí báyìí nǹkan kan kọ́lọ́ ba ayé wa jẹ́ bí wọ́n ti pé ọ̀pọ̀lọpọ̀ náà àáfàá náà ni wọ́n oníkálukú àáfàá ni ẹlòmíì tàálímù tàálímù so yọ wá tó bá ti tayọ tàlímù tàlímù kọ́ jìdálì ni ti àríyànjiyàn ni tó bá ti kọjá tàlímù tàlímù tó bá ti wá sọ̀rọ̀ kan tàì sọ̀rọ̀ kan ni ah! àfọ̀n tàlímù ti sọ ó ní fa iná fẹ́ẹ́kì hàn tó tó bá ti wá mú orin yẹn wá bígbà tí ẹ pé ọlọ́run sọ báyìí ànábì tún sọ báyìí àwọn àyà ti ẹnu <laughs> ẹlòmíì ó ti jẹ́ pé aláàrí ló ń kà àkùbọ́rì. Mukhtasar al-Akhdari ọkà gan kò tún yé pọ̀ so wọn á jẹ pé gbọ́ọ̀bù ọ̀rọ̀ láyé yìí báyìí pé ah àfọ̀n lálàrí àfọ̀n lálàrí ó sọ báyìí pé lálàrí yẹn ṣé òun á lò fún ibò mọ́ ẹni àbí òye wa so eléyìí àwọn amúkọ́jẹ́ pé n tó bá ti tayọ akhdari yẹn lọ́dọ̀ tiẹ̀ yọmi jìdálì ni fanfa lásán ni pé kèsè mà pé ìgbà tí mo lálùbáríkà mọ́ ni wọ́n tún wá síra mi ká ah tó bá jẹ́ pé akọ́bọ̀rí nìkan ni wọ́n bá ń pè ní mọ̀ àlùbáríkà wa dà àbí òye wa ọmọ nǹkan olódò burúkú nítorí pé akọ́bọ̀rí yẹn kí ló ń ṣàlàyé ń ṣàlàyé àlùwàlá àti àti irun débì kan kété gbogbo irun àti irun débì kan lẹ́yìn náà yẹn kì í gbogbo ń tọ́wà ń ọ̀pọ̀lọpọ̀ àṣìṣe wà ń bẹ̀ tí ò mọ̀ ọmọ ṣe àmọ́ látàrí pé yànjú tiwọn bí tí yànjú tiwọn gbé wọn dé látàrí madhabu Malik ti ń tẹ̀lé bóun ni wọ́n sọ aṣọ pé tó bá ti yẹ̀ ní láláàrí o kò tún sọ́nà mà á ò ṣe ra rẹ̀ ẹlòmíì ọkà ìzíyà yọ apẹtọ àwọn tó torí òun kézíyà gbà náà wà ń kọ́. nǹkan ọ̀kan nínú eziya yẹn kí ló dé tó fi sọ bẹ́ẹ̀ kọ́ nke ó sì ló ń ké sẹ́mi tó ìtumọ̀ pò ń ké ìzíyà yanqasimu al-ma'u ila thalathati aqsa ọ̀nà mẹ́ta lomi pín sí nma èyí tó mọ́ tó lè fọ nǹkan míì mọ́ tahirun èyí tó mọ́ tó lè fọ nǹkan míì mọ́ najisun èyí is just something to jẹ́ pé you can easily do kódà kọ́ ọmọ ọmọ ṣẹ̀ríà àmọ́ tó bá gbéde lárúbá tó tún gbéde tọ́fẹ́ tọ́fẹ́ túmọ̀ ọ̀rọ̀ sí àbí òye wa tó àmọ́ kọ́ ọmọ tí bẹ lẹ́yìn tó ọmọ túmọ̀ rẹ̀ yẹn inú wọn ń pè ní ọmọ ṣẹ̀ríà torí pé tó bá pé gbogbo ẹni tó bá ti mọ̀ túmọ̀ tí ń ka olùmọ̀ náà ni á jẹ́ pé gbogbo lárúbáwá olùmọ̀ ni wọ́n lólùmọ̀ wa ni wọ́n àìmọye olódo lórí títì ṣẹlẹ ìfihàn wa pé wa an taqulu ala Allahi ma la ta'lamun ká sọra sọ nípa Ọlọ́run tá a mọ̀ lọ́pọ̀lọpọ̀ agboolé àwọn bàbá tán dàgbà tí wọ́n Islam ẹ̀yin náà lẹ́yìn fún ọmọ yín sílé kí ó pé lọ kí o ẹ̀yin náà lẹ́yìn kí wọ́n mọ ẹ̀sìn Ọlọ́run àwọn bàbá yìí wọ́n mọ wò pé làákà ìmù kápọ̀ ní ọmọ wa sọ ń pẹ ẹ̀sìn níbi táwa bá ti jókòó ọmọ yìí sì ti pọ̀ jù wọn lọ ó ti mọ̀ ju wọn lọ ìwọ gbọ́dọ̀ sọ̀rọ̀ ń pẹ ẹ̀sìn mọbẹ níbi táwa wà tòótọ́ mo bá ní bàbá ọlọ́gbìn lẹ́mìí ọ̀rọ̀ orí báyẹn ọwọ́ nù wọ́n mà dìjì jọ̀ọ́ máa lọ lọ sẹ́sàk fúru láàrin àdọ́ta jàre ọlọ́run forí jìn ọ́ ilé ala Allahi ma la ta'lamu àyìnbá iye ọkọ àtìyàwó inú wọn ti kọra wọn lẹ̀ sọ́yìn pé jókòó zina wọn ń jókòó àmọ́ látàrí àwọn baba alágídí wọn yẹn wọn ò ní mọ̀ pé jókòó zina làwọn ń jókòó torí ńgbà tí ti jà táwọn baba yẹn bá ti ní ọ̀dà ìwọ òtú ẹrú tí obìnrin lẹ̀ ń bi bá wà. ó ti kọ́ lẹ̀ òfin ṣẹ̀rí àti pé tí wọ́n bá ti kó obìnrin lẹ̀ kò séré kò pọ́nmọ́nà ṣẹ̀rí àwọn ọlọ́mọ mo tún so yín papọ̀ bẹ́ẹ̀ bá délé wọn sáńtà fúru láì mẹ́wàá wọn náà ti mẹ́wàá iná bá gà fúru rẹ̀. wà á ń tẹ kóló alọ́láhi àdàdàlẹ̀. nígbà tá a máa ń sọ nípa ọlọ́run ní tá a máa ń iná rí ń dàrú ń dàrú ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn ní tí wọ́n á mú ayọ̀ ọlọ́run ọba wọ́n á fi orí rẹ̀ bọ́ ní èpè wọ́n á máa sọ pé ẹ́ ayé ayé tó tọ́ka sí ẹ́ wípé li ta'lamu adada sinina wal hisab nítorí kẹ́lẹ́ bá a ma òǹkà àwọn ọdún wal hisab àti sírò lọ́lọ́sọ àwọn àni àti má hisabi wa an taqulu ala Allahi máa la ta'lamun wọ́n máa sọ nípa ọlọ́run ntí wọn ọ̀mà ìtayẹpẹ̀ wọ́n wá sọ di ìsábì tọ́lọ́ wọn bá ń sọ ìṣirò ọjọ́ ìṣirò ọ̀sẹ̀ ìṣirò oṣù ìṣirò ọdún àwọn wá sọ di kí ìtayẹpẹ̀ eléyàn bẹ́ẹ̀ nu qawlu ala Allahi bi ghayri ilm. tọ́ nígbà tí yẹn bá wò tilẹ̀ dá wọ́n sọ ìbéèrè kan àwọn afá wọn ti jókòó wọ́n á níjọ afẹ́ sọ̀sì ẹnìkan ọ̀rọ̀ sọ akram

ẹ̀kọ́ amòfin àwọn náà pọ̀ jọ pé <laughs> tòótọ́rọ̀ kan bá ti pé kíní kan bá ti lọ bá tó bá ti wọlé torí pé gbogbo àwọn yòókù náà wọ́n yẹs pé ìdájọ́ rẹ̀ ní àwọn náà ti ké yẹs alhamdulilayi alhamdulilayi báwo ẹ sọ pé ẹjọ ẹjẹ awádìí dáadáa o ah, ṣé n tí wọ́n sọ fún yín ọba mu ni wà á ń tẹ̀kúlù alàmọ́hí máa dáa dáa lẹ́mú ẹ̀rí wọ́n ní kinní kan mcan tẹ̀bá tún lọ service wọ́n á ní àwọn ṣe kinní kan kinní kan firdaus night àwọn kan ṣe camp fire night àwọn náà wà láwọn fẹ́ ṣe firdaus night pé ẹ dákun firdaus night ṣé ẹ̀sìn ni àbí ẹ̀yin náà fẹ́ gbalada ń bẹ̀ àbí báwo ni àánú ah, àwọn bọ́dì mcan yẹn wọ́n ti péjọ wọ́n ní firdaus night làwọn ṣe ah, ah eh, eléyìí bá ẹja wúwo lábẹ́ òfin ṣẹ̀ríà pé ah, àwọn òrò pé lè lè takò òfin ṣẹ̀ríà kankan o torí pé dípò táwọn lọ sí campite wọ́n bá ṣe firdaus night táwọn gbé tẹlifíṣàn sí táwọn gbé islamic program sí pé ah wàá ń tọkolo alọ́láhi màálà tààlà mu ìyẹn ni pé àwọn kan wà tó máa feel too big láti ṣèwádìí nǹkan òfin ọlọ́run ó sì máa wò pé táwọn bá ti wà ń bì kan tẹ́lẹ̀ pé àwọn nìkan làwọn jábẹ́nu gánbẹ̀ tó táwọn bá sọ abẹ́ gé torí di eléyìí ẹ jẹ́ ká páyọ Ọlọ́run jàmá ìmà wàláhì kò sábùkù nù ẹ ìmáàmù Malik rahimahullahu ta'ala láti odidi Iraq wọ́n ní ìrìn àjò oṣù kan wọ́n á bá ìmáàmù Malik pẹ̀lú ogójì ìbéèrè ìmáàmù Malik sì dáhùn mẹ́rin péré nù ẹ tí wọ́n bá sì tún padà sí Iraq náà oṣù kan wọ́n tún rìn lórí ràkúnmí kó tó di kí wọ́n dé Iraq ẹni tó wá sí ìbéèrè wa ni ah, gbogbo ìbéèrè wọn dájọ ni pé kí wọ́n bá alimul Medina olùmọdínà nígbà tí mo lọ abayín mẹ́rin lẹ down nínú forty that is upon each ten ẹ̀yọ̀kan lẹ down ìmáàmù máàlìkì kí ni kí n sọ fún ọ tí wọn bá délé onítọ̀ ọba délé kọ́ ọ sọ fún ọ pé máàlìkù ọ̀mà dáhùn àwọn yòókù la ilaha illa ẹ dákun kí ló dínkù nínú títóbi ìmáàmù máàlìkì tó dín kankan kù ó tún lékùn ni ẹ jẹ́ káwọn náà fi kọ́ra téèyàn ọba ti mọ ìmà kò lè nímà láéláé nítorí pé njọ́ tí mo bá ti mọ̀ ẹ́ pé n tó béèrè yìí má á fún mi ní chance àti tún ṣèwádìí sí àmọ́ njọ́ tí mo bá ti wò ó pé kò sí tó bí mi ta máa fẹnu wa rọ́ọ̀pù náà ni èèyàn ní wá mọ̀ tó nítorí délé ẹ̀jẹ̀ ká pààyàn ọlọ́njẹ́ máa wọlé ṣẹ́k láwùjọ àwọn èèyàn gbìyànjú nípa àmọ̀ bóyá àwọn ọ̀dọ́ bóyá àwọn àfà gbogbo wọn gbìyànjú náà ló jẹ́ kí ìsìláàmù kó wà ní dáadáa débi tá a bá lónìí kò sí tàbí ṣùgbọ́n pé wọ́n gbìyànjú ṣùgbọ́n kí ìyànjú wa kó lè bá a tún dá sí i àfi ká ṣe sí èyí ti dàgbà tayọ kó pé kọ́ wá mo ti débi tí ó ti jẹ́ pé ní ìsinyìí o èmi ò lè wá mà kò sẹ́ni náà kò sí ẹni náà nítorí pé wọ́n ní ká máa wá ìmà mínàlmáhàdì ìlàláhàdì mínàlmáhàdì ìlàláhàdì láti ìgbà tá a ti wà lórí ìtẹ́ títí tá a fi wọnú sáré gbogbo onílàákà ìlàyé yóò sì máa tíráì láti rí i pé ó kéré jù ó ń ra àǹfààní kanjọ kan ẹmọ kí táwọn bá fi ń kúnra àwọn àǹfààní mélòó nù lóṣù ọgbọ̀n wàláhì téèyàn bá ń ṣe bẹ́ẹ̀ kéèyàn tó kú èèyàn rí i pé alhamdulillah so àmọ́ téèyàn bá wò pé òun ti wà too big láti máa kọ́mọ̀ á pé rú mi kẹ̀ láwọn ọmọ wẹ́wẹ́ láàjókòó láì à so kò sì ní burú láti jókòó pẹ̀lú àwọn àgbàlagbà olódo so téèyàn bá ti fẹ́ jókòó pẹ̀lú àwọn ọmọ wẹ́wẹ́ tí wọ́n ń kọ́ mọ̀ yóò sì jókòó pẹ̀lú àwọn àgbàlagbà olódò tí wọ́n jọ ń tanra wọn jẹ ọlọ́run ọba kó sèmi pẹ̀lú yín lọ́kàn nínú ẹni tí òní máa ń fi ọlọ́run ọba wí ọ̀kan nínú àwọn ẹrú ẹ̀ ọlọ́run ọba kó sèmi pẹ̀lú yín nínú ẹni tí ó ní ìmọ̀ àmọ̀dájú kí ni tó jẹ́ ẹ̀tọ́ ọlọ́run tí ó máa fi tì sọ́dọ̀ ọlọ́run gẹ́gẹ́ bó ti ṣe tọ́ sí ọlọ́run ọba tí ó sì máa lé jìnnà sọ́lọ́run ohun tí kò tọ́ sí ọlọ́run ọba gẹ́gẹ́ bí ọlọ́run ọba ti ṣe lé jìnnà síra rẹ̀ ọlọ́run akóso mi pẹ̀lú yín lọ́kàn nínú ẹni tí ó jìnnà sí gbogbo wa bàjẹ́ èyí tó hàn nínú ẹ̀ àti èyí tó pamọ́ ọlọ́run akóso mi pẹ̀lú yín lọ́kàn nínú ẹni tí ó jìnnà sẹ́sẹ̀ àti ìtayọ ẹnu àlọ́ ẹnu ọlọ́run ẹnu àlọ́ ọlọ́run ọlọ́run ọba kó má ṣe mi pẹ̀lú yín lọ́kàn nínú ẹni tí ó máa ṣẹbọ sọ́lọ̀ ọlọ́run ọba kóso mi pẹ̀lú yín lọ́kàn nínú ẹni tí kò ولاية القامة أسألك أن أنتم تلسلنا النبي محمد صلى الله عليه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت التوفر وأتوب إليك Go, one. One. وعليكم السلام Thank you.

tí wọ́n ń ké alukurani láàrin ara wọn tí wọ́n sì ń kọ́ra wọn mà ké àfi káwọn màlẹ́kà kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ kiri ká wọn kíkẹ́ ọlọ́run ọba náà ọ̀rọ̀ kiri ká wọn kọ́lọ́run bó sì máa ṣe rántí wọn lọ́dọ̀ àwọn tó wà lọ́dọ̀ rẹ̀ so torí ẹ̀ làwọn olùmọ̀ wa nípa ṣẹ̀rí àfi sọ pé kò burú káwọn èèyàn kí wọ́n péjọ ṣèrántí ọlọ́run lópin ìgbà tí wọ́n bá pera wọn sí àbí òye wa wọn àpèrà wọn jọ sí kí ẹjẹ àpàdé fún zikiri o ẹjẹ àpàdé fún kíké alukurani o ẹjẹ àpàdé fún kíní o tí wọn bá sì sọ dáta májẹ̀mú méjì yẹn tẹ́ ẹ bá pèrà yín sí tẹ́ ẹ sì sọ dáta nítorí tẹ́ ẹ bá pèrà yín sí ọ̀tà pàdé sí yẹn tẹ́ ẹ bá sì sọ dáta ọ̀tà pàdé sí yẹn. wọ́n níbo la ti lè rí àdúrà èyí tá a ti pé ó yẹ kí mùsùlùmí ó máa ṣe ikpe allahumma habbib ilayya al-iman wa zayyinhu fi qalbi wa karrih ilayya al-kufra wal-fusuqa wal-'isyan wa ja'alni min ar-rashidin sẹ́wọ̀n bí tá a naam. ó wà nù suratul aya tó lọ́wọ́ bá sọ allaha. حبب إليكم الإيمان وزينه في قلوبكم وكره إليكم الكفر والفسوق والعصيان tọ aya yẹn ọlọ́wọ́n bá ló ń ṣe bẹ́ẹ̀ fáwọn sàbí anabi wa muhammed sallallahu alayhi wa sallam àwọn náà wà ń tọrọ ọrú rẹ̀ allahumma habib ilayya al-iman wa zayyinhu fi qalbi wa karrih ilayya al-kufra wal fusuqa wal 'isyan. وجعلني من ar نعم، naam number two aleykum salaam. wọ́n ní tá a lè lo lọ́fíńdà ètò ṣe pé wọ́n fi alkohol sí àbá lè lo ẹ ètò dọ́gba jù nínú ọ̀rọ̀ àwọn olùmọ̀ oní pé alkohol yẹn fúnra rẹ̀ kìí ṣẹ̀gbìn kò tọ́ ká mú àmọ́ kì í ṣẹ̀gbin pé tó bá kàn wá lára ká lọ fọbẹ̀ kì í ṣẹ̀gbin ṣùgbọ́n ìtọ́ dáa jù ó ní kíká máa lò lọ́fíńdà tí ó ní alukóhólù nínú nítorí ká lè bá ṣọ́ra fún ìyapa ẹnu tó wà láàrin àwọn olùmọ̀ apá kan nínú wọn sọ pé ẹ̀gbin ni torí ká lè bá ṣọ́ra fún ká máa lò alhamdulillah ìgbà tó ṣe fún àwọn lọ́fíńdà tí ò ní wọ́n wà ẹ jẹ́ ká máa lo ilé yẹn number three èèyàn fẹ́ nà. wọ́n fẹ́ pé bẹ̀rẹ̀ lẹ̀ pé kíyàn wọ́n sọ pé ní ọlọ́run àti ìlú ṣé àárín ọ̀rọ̀ yẹn ti lọ́wọ́. àti ènìyàn yẹn ṣírkùn asgar sọ́lọ̀ kékeré so dípò ká sọ pé àti ènìyàn àti ènìyàn àtàwọn nìyẹn á sọ pé mo fi lẹ́yìn náà níwájú níwájú àwọn níwájú ọlọ́run níwájú ọlọ́run pé kìnnì so ọ sọ pé wàláhì mo fọlọ́n bùrà èdè mùsùlùmí ni káwọn ọmọ kọ́ ó yé kò yé tí ó bá yé lónìí yóò yé lọ́la tí ó bá yé lọ́la yóò yé lọ́la tí ó sì yé òun wàláhì mo fọlọ́n bùrà ó ti da ó tó wa so àmọ́ tẹ bá fẹ́ sọ pé tẹ bá fẹ́ perú èdè tiwọn náà etí òní jẹ́ kẹ́ ẹ lùgbọ́ ọlọ́run oníkẹ́ ẹ sọ pé níwájú ọlọ́run lẹ́yìn náà níwájú èèyàn tó ń ti pé kẹ́ ẹ mọ́ lóru gbólóyún lọ dáa jù torí pé lọ́wọ́ gbà tí mò ń kíyèsí wíwí àwọn gbólóyún ọ̀dà gbígbà tó pọ̀ lẹ́nu àwọn kèfèrí púpọ̀ jù níwájú ọlọ́run àtẹnìyàn níwájú ọlọ́run àtẹnìyàn àbẹ́ẹ̀rí bẹ́ẹ̀ so ẹ̀yẹn sọ́ra fún wàláhì wọ́n fọlọ́n bùra náà nàbà fọ́. kí ni ẹ̀rí ọ̀rọ̀ tẹ ọ̀nà ni ọ̀rọ̀ ibn abbas radiyallahu anhuma àwọn òṣùgbọ́ alukurani yìí àfi ká alukurani ó ṣàlàyé ara rẹ̀ àfi ká anabi sallallahu alaihi wasallam kó ṣàlàyé rẹ̀ àbí kí sàbí ó ṣàlàyé rẹ̀ àyàfi tí gbogbo èèyàn sì tún mọ̀ lédè lárúbáwá àyàfi tó ti tún jẹ́ kọ́lọ́ ọ̀bọ̀ òfin mẹ́ni kankan tó yẹ kọ́lọ́ nìkan lọ́mọ bẹ́ẹ̀ alukurani ọ̀nà márùn yẹn tó yẹ wa tá alukurani ó bá ti ṣàlàyé ara rẹ̀ ajẹ́pá wà nínú kíni sunna súnà ṣàlàyé rẹ̀ kí làwọn sàbí sọ torí káwọn sàbí ò ní sọ̀rọ̀ àfi kàn gbọ́ lẹ́nu ànábì sallallahu alaihi wasallam tọ àyàfi tí gbogbo èèyàn sì tún gbọ́ gbogbo tó bá gbéde lárúbáwá àwọn kankan wà náà Al-Qur'an pé yóò yí ònà sọ ẹlẹ́ẹ̀karùn-ún ni tó ti pọ́nà nìkan lọ́mọ tùmọ̀ rẹ̀ sọ yẹ ní ìsìn náà number five maaleykum salaam ṣé five di méjì ni àdéhùn bá ọ̀rọ̀ kó gbéra rẹ̀ kalẹ̀ báwo. ní pé kó fẹ́ fún kó máa lé ọkùnrin àbí pé òun fẹ́ fẹ́ ọkùnrin ẹ̀ bá kú ẹ̀. wàá tẹ̀rí nínú hadith ni pé ànábì Muhammad sallallahu alaihi wasallam ní pé obìnrin kan ó wá bá ní pé kí ànábì Muhammad sallallahu alaihi wasallam kí ó fẹ́ ọ̀hún kí ànábì tó fi ẹgbẹ́ rẹ̀ títí bí ìrọ́nà àti tó fẹ́ pé alhamdulilayi bẹ́ẹ̀ ni ó ṣẹlẹ̀ sànàbí sallallahu alaihi wasallam ṣùgbọ́n ànábì lò sànàbí lẹ́yìn. Ah, náà. náà ni mò ń béèrè ẹgbẹ́ yẹn sànàbí ipò tí obìnrin yẹn ó tara fífẹ́ ànábì ní tọ́ba fẹ́ tànàbì bá fẹ́ ṣé obìnrin tí ń lé ẹ̀yìn ká tẹ̀yìn bá fẹ́ yóò tara yín yóò nípò yín. Naam ìyàtọ̀ wà bí o sì yàtọ̀ gbogbo obìnrin táwọn ẹbí bá fẹ́ ó di kí ó ń mọ̀lmọ́ ìní pé ó yẹ kí gbogbo obìnrin ó sojú kòkòrò ilé àbí ó yẹ mọ̀ ń bẹ̀rẹ̀ ni sípò kékeré ni kí wọ́n máa pè é ó ń mọ̀lmọ́ ìní la ilaha illallah ìyàwó tó bá fẹ́ ọlọ́run kó sọ ìyàwó alálàbàrúkà o àmọ́ ìyàwó tó bá fẹ́ yín ó mú mọ̀mí ní bá ó mú ọmọ rẹ̀ àbí òye wa eléyìí túmọ̀ sí pé n sọ general even gan ṣébí òun náà lè rí mu wa ẹ mú àwọn òbí mẹ́wàá wa tán bá nà kí wọ́n á bá nàbí nàbẹ̀ sẹ́ẹ̀rì ẹ̀ ní rí túmọ̀ sí pé eléyìí ẹ̀yọ̀kan náà ló ná ó túmọ̀ sí pé kọ́ àìdá tó wà ẹ̀ pírẹ́sìtọ̀ general láti dọ́tọ́lọ́ ti ń dalẹ̀ ayé rẹ̀ ni pé ọkùnrin ní ma ṣe kí ni kò wá burú pé ọ̀kan méjì ṣẹlẹ̀ obìnrin tá a dogungun mọ́ pé kò sáfihàn wọn má bàa ti bàjẹ́ nítorí rẹ̀ o kò burú pé kóbìnrin kan pé òun rí nǹkan kan lára rẹ̀ tí wọn pé àfikọ sáfihàn wọn ló lè fi òun tí òun fi gbọ́n sí òun lọ́wọ́ ló lè fi òun tí àbí ni tọ̀ eléyìn àmọ́ kò náà kọ́ sọ́ra torí pé ìgbà tí wọ́n gélé wọ́n gélé ọba mọ́ wọn bá ibẹ̀ ni ó ti sọ àfáà náà dọ̀ dáràn àbí òye wa ìwọ náà bá di kó ń filọ̀ kulọ̀ ọ̀lọ̀ tọ́lọ́n kọ́ sànù wa so nítorí de eléyìí tẹ bá ti rí pé ẹ wọ́n sá nìkan ọ̀fẹ́ òun wọn náà sì fẹ́fẹ́ ẹ tètè yọjú sí bàbá rẹ̀ kẹfẹ́ ra já ẹ má bá sì kò jẹ́ náà. ẹ máa ń ṣe iṣẹ́ kan bóyá ó kéré lọ́wọ́ ó wá ní àníyàn tó láti bẹ̀rẹ̀ ṣùgbọ́n àwọn yìí sọ wúyẹ́ sí ó wá ń ṣe kárí ni máa lè fẹ́ tó àníyàn rẹ̀ tàbí ẹ tó bá ń ṣe kárí ni láti bẹ̀rẹ̀ wọ́n ní tí ẹ̀ bá ń kírun tí èèyàn ti fẹ́ kírun rẹ̀ nítorí tọ́lọ́n táṣe dánú wa sọ sí lọ́kàn pé àtúrò ah, àwọn èèyàn nípa má kí n torí tọ́lọ́n o bóòlù òṣèṣe wàá sọ fún àṣetánì pé mi ò ní gbà torí tọ́lọ́n ni wàá ṣe kí torí tẹ́ ẹ̀ bá ti kọ́ ẹ̀mí yín bẹ́ẹ̀ kẹ́ máa bá èrò burúkú yẹn jà ẹ̀ lè borí ṣetán pé sórí wọ́n fẹ́ kínkín torí tiwọn irọ́ ló pa torí tọ́lọ́ màgì ẹ wàá jọ máa wọ̀jà káàdì yẹn títí tó fi parí irun irun yẹn á jẹ́ nítorí tọ́lọ́ lópin ìgbà tó o bá ti gbà fún un so àmọ́ tó o bá ti lè gbà fún un ìrún bàjẹ́ tó lè jẹ́ bóṣe jẹ́ so ẹ pè rún so nàkà náà so ìṣe àlà ìgbà lọ́dọ̀ àwọn so subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk